بسم الله الرحمن الرحيم الحمد لله نحمد غيره ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له والصلاة والسلام على رسوله الكريم الذي بلغ الرسالة وأدى الأمانة وجعل في سبيل ربه حتى ترك أمته ولا سنة بيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا هالك وعلى آله وصحابته ومن تبعه بالإحسان إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم أقدم إليكم تحية إسلامية مباركة منفوسة في الجنة قائلا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọgbẹ́ fún ọlọ́run bá alhamdulillah ọlọ́run bá ẹni ṣe pé òun náà ni ó ní ọpẹ́ èyí tó jẹ́ orin tó ga tí èyí tí a ń lórí òun náà ni ní ìdẹ̀kùn pé ẹnìkọ̀ọ̀kan wa ajẹ́ mùsùlùmí ìtọ́jú pé òun náà ni ó jẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba máa ń ṣe fún àwọn ẹni títí ẹ̀ ọlọ́run bá wá ka èmi àti ẹ̀yin náà sí ẹ̀dẹ́ pé ọlọ́run bá ṣe oore náà fún mi àwọn ìṣẹ́ fún ọlọ́run ọba ní orí eléyìí kí ọlọ́run ọba kí ó gba ọgbẹ́ wa kí ọlọ́run kó wá lo dídúpẹ́ tí a dúpẹ́ náà kọ́lọ́n kó ṣe wá ní ẹlọ́jọ́ pé yóò kú pẹ̀lú Islam kí ọlọ́run ọba kí ó gbé wa dìde pẹ̀lú Islam kí ọlọ́run ọba kó ṣe wá ní ẹni àdìjọ́ náà pẹ̀lú Islam lẹ́yìn wá gbà náà a dúpẹ́ lórí ní mọ́tìlì ìbìkọ́ ìdẹ̀kùn pé ọlọ́run ọba ó ṣẹ́wà kù sí orí ilẹ̀ èyí tó jẹ́ ike pẹ̀lú àánú ọlọ́wọ́n ọba ló fi ṣẹ́wà kù sórí ilẹ̀ dòní àdúgbò fún ọlọ́wọ́n ọba ní orí àṣẹ́kù náà àwọn abẹ lọ́wọ́n ọba kí ọlọ́wọ́n ọba kó lu ṣẹ́kù náà ní kẹjẹ àti jẹ́ ẹni àjẹ́ náà olókè àjẹ́ náà wọn tó ga sí pẹ̀lú ẹ̀ ọlọ́mọdé kí ọ jẹ́ ẹni náà àárín nígbàgbà náà abẹ lọ́wọ́n fún ìbára wa sọ̀rọ̀ títí òní kí ọlọ́run ọba ó ṣe ní èyí tí ó máa di ọ̀rùn fún ẹni tí máa bá yín sọ tí máa fi máa fi rí ìyọnu ọlọ́run ọba ọlọ́run ọba tó sọ́dọ̀ ọ̀rùn fẹ́yìn náà ti ẹ máa gbọ́ kó sì gbígbọ́ náà ní jẹ́ fìrí ìyọnu ọlọ́run àti náà tẹ̀yìn kọ́lọ́n jẹ́ kí n tí a bá ń gbọ́ níbi ọlọ́run yóò wúlò fún ẹnì kọ̀ọ̀kan wa láàárọ̀ ọ̀rọ̀ kó wọ́ta ìlà ìlà ní àná ọlọ́run bá sọ̀rọ̀ sọ́tún náà kúrò 24 àyà 45 ọlọ́wọ́ bá ń ṣe àlàyé fún wa nínú àyà 45 ilẹ̀ wàláwù kọ́lá kọkún lẹ́gbẹ́ tẹ́tùn náà wàláwù kọ́lá kọkún lẹ́gbẹ́ tẹ́tùn náà ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ já ó sàlàyé fún wa wípé ọlọ́wọ́ ọba yìí òun ni ẹni tó ṣe pé ó dá gbogbo àwọn tí ń lọ tí ń bọ̀ lórí ilẹ̀ ẹlẹ́ ọlọ́run ọba alátara omi náà. فمنهم من يمشي على بطنه Aya 45 Ọlọ́run ni fàmínì um Ọlọ́run bẹ nínú ni a rí nínú tí wọ́n bá rìn láti ibì kan bọ́ síbì kan ọlọ́ni àwọn tó jẹ́ pé inú wọn òun náà ó fi máa wọ́ láti ibì kan bọ́ síbì kan. ومنهم من يمشي على رجلين àwọn kan bẹ nínú wọn tí wọ́n bá máa wọ́ láti bìkan bọ́ sí bìkan ẹsẹ̀ wọn méjèèjì òun náà ni wọ́n fi máa wọ́ láti bìkan bọ́ sí bìkan. ومنهم من يمشي على أربع ọlọ́ni àwọn kan ń bẹ tó jẹ́ wípé tí àwọn bá fẹ́ máa wọ́ láti ibì kan bọ́ síbì kan ọlọ́ni ẹsẹ̀ mẹ́rin òun náà ni wọ́n máa lò láti náà fi wọ́ láti ibì kan síbì kan. يخلق الله ما يشاء. ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga.

ọlọ́ni àwọ̀ ọlọ́run ọba pẹ̀lú àwọn nǹkan tá à ń fún àyí, ọlọ́ni a ti sọ̀kalẹ̀ fún àwọn àmì ìrẹ́ pé ó fojú hàn dáadáa. Wallahu yahdi man yasha'u ila siratin mustaqim. Ọlọ́run ọba yìí, ọba tí máa fọ̀dùn mẹ́ tó bá wù ú lọ sí ojú ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ọlọ́run ọmọ ń sọ fún wa wípé àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfìkì àwọn náà ń parapọ̀ pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn mùmìnì àwọn mùnáfìkì gbọ́dọ̀ tí máa jáde lẹ́nu wọn náà ní pé wọ́n sọ wípé àwọn ti nígbàgbọ́ ọba àtòjíṣẹ́ àwọn ẹ̀dẹ̀tí wá tẹ̀lé ọlọ́run bá ti jíṣẹ́ báwọn ní láti máa ń sọ. Thumma yatawalla fariqun minhum min ba'di dhalik. ọlọ́ni àwọn tó wá jẹ́ jẹ́ máa tẹ́jẹ́ àwọn mùnáfìkì àwọn ń ti wọn ó kóra àwọn mùsùlùmí àwọn wà sẹ́rí kúrò lẹ́yìn ìgbà náà. wa ma ulaika bil mu'minin ọlọ́ni àwọn jọmọ́ àtọ́sẹ́rí ọlọ́ni àlekà wọn sí mú ìlú. wà ìdádùrú ilà lọ́ọ̀hì wá rọ́sùlì èlìyà kò mọ̀ bẹ̀rẹ̀ lọ́hùn. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfìkì ìtẹ́gbẹ́ nígbà tí wọ́n bá pè wọ́n àtàwọn mùsùlùmí tí wọ́n pè wọ́n lọ síbi tọ́lọ́wọ́n bá àtòjíṣẹ́ pé kọ́lọ́ yẹ́pọ̀ ni ó ṣèdájọ́ láàrin wọn. إِلَى فَرِيقٍ منهم معرضون ọlọ́ni àwọn odidi jamaa tí wọ́n jẹ́ ọlọ́ni àwọn tí wọ́n ọlọ́ni tí wọ́n máa ń ṣe òun náà ni bí wọ́n sẹ̀rí kó níbi nǹkan tá sọ. وَيَكُنْ ọlọ́run ni tó wá jẹ́ pé òdodo ó wá wà ní sáìdì ọ̀dọ̀ tí wọn ọlọ́run ni wọ́n wà sáré máa wá bá nàìjíríà sọ́nà pé ẹjẹ́ agbẹ́jọ́ lọ́dọ̀ àná bí ẹjẹ́ tí wọ́n sọ̀rọ̀ dá. àfikúrò dè ń ọlọ́run ni tí ti amúnáfìkì ọ̀nà ni pé ààrẹ ń bẹ nínú ọkàn ọlọ́run tí ó wàá sáà nínú ọkàn ọ̀rá yìí. àmì ìrọ̀tà bùn ọlọ́run ní tí àwọn mùnáfíkì ò ṣe pé dáùtù ti wà ní ẹ̀mí ma tí wọ́n ti pẹ́ ti ń dáùtù ọ̀rọ̀ ọlọ́run gbọ́dá yìí. fúnà àyìnyà wàlẹ̀ wọ̀rọ̀ fúlù. ṣé àwọn mùnáfíkì ìdí ń ṣe wọ́n náà ni pé wọ́n ń bẹ̀rù tiwọn ní ọjẹ́ nǹkan àbòsí wọ́n ti bẹ́ẹ̀ ti ń bẹ̀rù pé ọba yóò tí ó ṣòjòrò takò wọ́n àwọn ìṣọ́lọ́ ọmọ oṣù jùlọ takò wọ́n. bẹ̀rẹ̀ wúlá ìka ọmọ zọ̀ọ̀lì mú un. ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ amọ̀náfíkì ọlọ́ni gbogbo wọn pátá ní alábòsí ni wọ́n. ìnáma kánà kó lálùmọ̀ mi ní náírà dúró ìlọ́lọ́ ìwọ̀rọ̀ tó ní. ọlọ́ni gbọ́dọ̀ ti máa jẹ́ nǹkan tí ó máa wá lọ́dọ̀ àwọn mùmìnì nígbà tí wọ́n bá pe àwọn amòmí lọ síbi tọ́lọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀. lìyá kò mọ bẹ̀rẹ̀ lọ́hún. fífi ọlọ́wọ́n ọba àti òjíṣẹ́ rẹ̀ wá ṣèdájọ́ láàrin wọn ọlọ́gbọ́dọ̀ tí wọ́n wá lọ́dọ̀ ọ̀tá amòmí ni pé. àyàkúlù sámìrìnà wà tọ́ ara. ọlọ́run ní gbólóhùn tí wọ́n máa sọ náà ni pé àwa gbọ́ àwa sì tún tẹ̀lé. wàhálà ìkàwọ́ ọlọ́ni àwọn tí máa ń sọ ní gbọ́dọ̀ àwọn òmìn ní ọ̀rọ̀ ni wọ́n jẹ́ àwọn tẹ̀lé ẹ̀lú jẹ́rì. wọ̀nà yóò tí ìlà ọ̀rọ̀ tó lá. ọlọ́ni ẹnikẹ́ni tó bá bá gbogbo àwọn tó bá ṣe lé ìpadà yẹn ẹ̀mí tó jẹ́rì ni wọ́n. wà á bí láì jáde ọlọ́run ní àwọn tí wọ́n jẹ́ àwọn amúnáfìkì ọlọ́run ní wa aksamu bìbla ìjáde àìmáàlì ọlọ́run àwọn tí wọ́n jẹ́ amúnáfìkì wọ́n ń búra níbúra tó ní agbára òun ni àwọn amúnáfìkì ni wọ́n ń búra ìbúra táwọn amúnáfìkì ń búra ìbúra tó lágbára gan-an ní. Láyìn amáwùsàwùn lẹ́yà ọ̀rọ̀jọ́ ọlọ́ni àmúnáfìkì sọ wípé ìwọ àrẹ́mísà sálàm tí ọba jẹ́ ẹni tó ṣe wípé ọkọ̀ àwọn aláṣẹ wí káwọn wá lọ jagun wọn ní a ah, kò sí èméjì bẹ́ẹ̀ àwọn jẹ́ ẹni tó ṣe wípé yóò jagun. kúlá tó kù sí mú. ọlọ́run wa ń sọ fún wa wípé àwọn mùnáfíìsì pé ẹ má búra òórọ́ nìyí àtìgbà yín mà ẹ má búra òórọ́ nìyí ṣe ọlọ́run tẹ́lẹ̀ fún ọdún jà mùnáfíìsì. tọ́ àtún màálùfà. ọlọ́run ní nta afẹ́ lọ́dọ̀ yín ẹ̀yin mùnáfìkì òun náà níbẹ̀ ẹ má máa jẹ́ pé ọ̀rọ̀ nìkan lá máa gbọ́ ní ọ̀dọ̀ yín ẹja máa rí ìtẹ̀lé pẹ́pẹ́ ìtẹ̀lé tọ́lọ́wọ́n ba agbọ́dọ̀ máa rí pẹ̀lú ẹ̀ títí ọ̀rọ̀ lásán tó afẹ́ lọ́dọ̀ yín ni pé máa tẹ̀lé ẹ̀yin máa rú yín ìtẹ̀lé ni so àtúnídìí rú إن الله خبير بما تعملون ọlọ́run ọba yìí ọba tí ọlá rẹ̀ ga ọba ló ṣe yí pé yóò fún gbogbo èèyàn nílùú àwọn kẹtẹ́ ìṣe ìṣe ọlọ́run ló fún ọdún àwọn kẹtẹ́ ìṣe ìṣe. ọlọ́run ìṣe adé ní àná nìyẹn tó lónìí láti fifty four ni a ti bẹ̀rẹ̀. tẹ̀sílì ní òní abẹ́lọ́ tó lọ́wọ́ bá kí ó sọ́dọ̀ fún wa náà sí náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó fẹ́ ṣe àlàyé fún wa ní òní láti jẹ́ pé kí a lè bá a máa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfíkì ọlọ́run bá bá wa sọ̀rọ̀ wọn bọ̀. ọlọ́run bá bá fẹ́ sàlàyé fún wa nípa àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfíkì nǹkan tí ọlọ́run bá ní kí òjíṣẹ́ rẹ̀ kó sọ fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùnáfíkì òun náà ni pé ọlọ́run ní kúlù. kò àti mọ́ àwọn àti ìrùn ọlọ́run ní ìwọ òjíṣẹ́ ọlọ́run ọba sọ fún gbogbo àwọn mùnáfìkì wípé tọlọ́run ọba òun náà ní kí ẹ̀yin mùnáfìkì kẹ́ ẹ tẹ̀lé. Wáàbí ọ̀rọ̀ tún. Lẹ́yìn wá gbà náà ẹ̀yin mùnáfìkì ẹ tún tẹ̀lé tó ti ṣe ọlọ́run ọba bẹ́ẹ̀ bá ti ń tẹ̀lé tọlọ́run ọba bẹ́ẹ̀ náà ni kẹ́ ẹ tún máa jẹ́ ẹ tí ó máa tẹ̀lé tó ti ṣe ọlọ́run ọba. Tòlùsọ ọlọ́run ọba rìpítì àti ìwùlọ́hàn wọ́n àti òrọ̀sùn ọlọ́run bá rí pta kálíbà àmọ́ pé dandan lẹ́yìn kápẹ́lá ní ìṣẹ̀lẹ̀ sọ́nà ní kọ́lọ́mù ọlọ́run bọ̀ ọ̀kan báyìí kò ní àti òrọ̀sùn ọlọ́run ní ẹsẹ̀ tó ń tẹ̀ tó ṣiṣẹ́ kálíbà àmọ́ pé dandan lẹ́yìn kápẹ́lá tó ṣiṣẹ́ ọlọ́run bá ọlọ́run máa kò máa ń mi tó. ní ìwòsàn ọlọ́run bá kí ẹni kó o sọ fún wọn wà àlẹ́kà ilẹ̀ ìbàlá òṣèlú anabáni tí a sọ láti gbé kojú iṣẹ́ fún wa lọ àwọn mùnáfìkì ọlọ́run wa ní wà ní ìtàwáláwò tí wọn bá wá tẹ̀lé ntí òṣìṣẹ́ ọlọ́run ọba sọ fún wa tẹ́lẹ̀ àwọn omi tẹ́tẹ́ ọlọ́run àwọn tẹ́tẹ́ òṣìṣẹ́ tí wọ́n bá fi lè gún rí ọlọ́run fa ìnàmá àlẹ́ ìmá òmìnira ọlọ́run ní ọ̀ ń bẹ fún àdéhùn sọ́dọ̀mù ọ ń bẹ fún òjíṣẹ́ ọlọ́run ọba gangan fún ara rẹ̀ máa ùmílà ìtọ́ jẹ́ dandan òjíṣẹ́ ọlọ́run ọba ni pé ní tí wọ́n gbélé lórí kí náà gbélé lórí àti àtàlà fún àìmínà tẹ̀lé ọ gbọ́dọ̀ jíṣẹ́ torí wípé ilá balagan min Allah ìwà sàrà ọlọ́pàá náà fi àtàlàm wípé ìta àgbélé ọ lórí òun náà ni wípé kọ́ ọ jẹ́ ẹni tó ṣe wípé yóò jíṣẹ́ tọ́lọ́run ọba gbé fún ọ rìsáàlà ọlọ́run ọba kó o ṣe tẹ̀blígì ẹ̀ fáwọn èèyàn ọlọ́run ọba ní ta gbé fún ìṣọ́ ọlọ́run ọba ní ọlọ́run ìfà yìí náà máa àlè yìí kí ẹ̀rọ bá ń lọ sọ́lá kò ní pé kẹ́ ẹ tẹ̀lé òun ṣùgbọ́n ló yẹra nàbọ́nà mi ni pé máa ùmílà nǹkan tí wọ́n gbélé lórí olójẹ́ ìrìnà kí ní abẹ́rẹ́ nàbọ́nà mi lọ òun náà ni kí òṣìṣẹ́ ọlọ́run ọba kó jẹ́ ẹ̀dọ́sẹ̀ pé yóò jíṣẹ́ ọlọ́run ọba fún ẹ̀yin ènìyàn náà ọlọ́run ẹ̀yin náà tẹ jẹ́ ẹ̀yin ọba ọlọ́run ọba náà ó ti gbélé dandan fẹ́yìn náà ni pé má nǹkan tí wọ́n gbé lé yín lórí kí wọ́n gbé lé wa lórí òun náà ní pé tán à ká tẹ̀lé tani fẹ́ sọ́làm olóyè lọ́nà fáwọn tànàbí ni kò jíṣẹ́ kò jíṣẹ́ ó dẹ̀ ti jíṣẹ́ fún yín ṣùgbọ́n tànàbí kan ní pé kẹ́ ẹ tẹ̀lé títọ́ lọ́hùn ẹ̀yin tí ìjọ́jẹ́ lọ́nà báyìí ni pé kẹ́yìn ọ̀ tẹ̀lé tọ́ lọ́hùn wa ìjọ́ra owó bí ẹnì kọ̀ọ̀kan nù yóò bẹ̀rẹ̀ nípa tẹ̀lé yóò bẹ̀rẹ̀ nípa kí ni o tọ́ à so olùdó àwọn sábà ìfún wọn bẹ̀rẹ̀ náà. fàyẹn tó ti rú tàkàdó. ọlọ́run ní ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí ẹ̀yin tí ẹ jẹ́ mùnáfìkì wà ń tutù wúwú tẹ́ ẹ bá tẹ̀ lánàá ibi tẹ́ ẹ ń tẹ̀lé bá nàbí sọ fún yín ọlọ́ni ta àkádù ọlọ́ni kò síyèméjì ń bẹ̀ ẹ jẹ́ ẹni tó ṣe yí yọ ọ́ mọ̀nà ìjẹ́lá ní sàlám ìdáyà ní bẹ́ẹ̀nbẹ́ ìmọ̀nà ní bẹ́ẹ̀nbẹ́ ọlọ́run á sọ̀rọ̀ ẹgbẹ́ ìfúnná náà. wà á lọ́wọ́ túlì ilẹ̀ ìbàdà òyìnbọ̀dé. tí ọlọ́run ọba kọ́kọ́ sọ ní àyà alákọ̀ọ́kọ́ tọ́ àti wọn ọlọ́run bá sọ láyà alákọ̀ọ́kọ́ padà pé tẹ́ ẹ bá tẹ̀ lánàá bíi tọ́ àtà tẹ́ bá ń ṣe nǹkan máa gbọ́ ibẹ̀ ni ẹ ẹ mànà nìyẹn ọlọ́run abẹ́ sọ ti kí n gbé lánàá lórí ọlọ́ni wà máa. ọmọ aláwọ̀ tún ní ilẹ̀ ìgbàlá òyìnbó ní. ọlọ́run kò sí nǹkan kan tí ń bẹ lórí ànàdíjà sálàm tá a sọ dandan fún ilẹ̀ ìgbàlá àyàfi kó jíṣẹ́ onáà tẹ̀lé ìgbàlúwà àti àlùbáyé kó jẹ́ pé iṣẹ́ yẹn àmọ́ pé ó jẹ́ nítòótọ́ ó fojú hàn kò tó bá ti dáadáa tó dẹ̀ clear tó dẹnu ọkàn yín àmì ti ti jẹ́ tẹ̀lé yẹn ló kù tẹ́ẹ̀ kí ni o tẹ́ẹ̀ tẹ̀lé náà. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga àwọn kan jẹ́ àwọn afá onítẹ̀síìrì wọ́n ní àyà yìí o ó jẹ́ nǹkan ló ṣe yí pé ń sọ fún wa yí pé òdodo ni iṣẹ́ tí a ń sá sálàm tọ́lọ́ wọn bá gbélé lọ́wọ́ ó ń sọ fún wa yí pé òdodo ni Islam tí ò sí èméjì bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfá gẹ́gẹ́ bí wọ́n ti sọ wọ́n ní sọ fún àyà yìí ó ń tọ́ka lórí ṣé hátìlùbù wọ́tìsì Rasulillah sallallahu alaihi wasallam òdodo ìjà nẹ́bí alẹ́sàlám ó wà nù ayà ìjọba tí máa ṣàlàyé fún wa ó sì máa ṣàlàyé fún wa sí hati ìmáàmátì alukulafa arọ̀ṣìdì yóò tún ṣàlàyé fún wa pé àwọn àlífà mẹ́rẹ̀ẹ̀rin ìlàlàáfíà rí pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tá a yàn wọ́n jẹ́ táwọn mùsùlùmí yàn lẹ́yìn maláńdà sálàmù kúrò bẹ́ẹ̀ tán. Igwe ẹni tó yẹ kí wọ́n ni so àyà yìí ni ó máa jẹ́ nǹkan tí ó máa ṣe àlàyé ilé ìfún wa ọlọ́run bá ń sọ fún wa nínú àyà kan fẹ́ kà fún wa àyà fifty five ló sọ fún mi ni wàá dá lọ́wọ́ àwùjọ́dí náà àmàlà òní nìkan wàá ha ọlọ́run ọba ní ọlọ́run ọba ti promise àdéhùn ni. nígbà tí ọlọ́run ọba ń promise tó ń ṣàdéhùn yìí nígbà tí ọlọ́run ọba ń promise tó ń ṣàdéhùn yìí àdéhùn náà ò tí ì di nǹkan tó fìdí múlẹ̀ ọlọ́run ọba ń promise lọ́wọ́lọ́wọ́ ni so tán ọba wa di mímú ṣẹ alẹ́sàsánà ọlọ́run ọba promise wípé ó promise àwọn olùgbàgbọ́ òdodo nínú yín tí èta àwọn mùnáfìkì àwọn mùnáfìkì wò ó gbé promise ọlọ́run ọba ò lè ṣe é ṣe ṣùgbọ́n ọlọ́run ọba promise àwọn olùgbàgbọ́ òdodo nínú ẹ̀yìn mùmí lọ́gbẹ́ àwọn mùnáfìkì wà ní ẹ̀yìn mùmí ọlọ́run ni wà ámìlú sọ̀lẹ̀ ha àtàwọn tí wọ́n ṣiṣẹ́ eré ọlọ́run ọba promise àwọn tí wọ́n ti jẹ́ oníṣẹ́ eré nínú yín wọ́n nígbàgbọ́ wọ́n sọ̀rọ̀ ìmánì jáde lẹ́nu báyìí bìlẹ̀kọ́wò wọ́n tún wá ti sẹ́tọ̀ ìmánì wọn ọlọ́ni tẹ́wọ̀n yín ọlọ́ni àdéhùn láti fún wọn náà. ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم ọlọ́ni láyé sàkìlífàánù ọlọ́ni ẹ̀ẹ́dàrí gbogbo lẹ́lẹ́ ọlọ́ni ó mú ní darí gbogbo lẹ́lẹ́ kàmà tákìláfà lẹ́dínà ní kọ̀ọ̀kan. bó ti jẹ pé a ti jẹ kí àwọn èèyàn kan tí wọ́n ṣáájú yín káwọn náà jẹ ẹnì tó darí ilẹ̀ ẹlẹ̀ ìsìláàmù ọlọ́run ọba ó ti jẹ́ nǹkan ló ṣe wípé ó darí ilẹ̀ ọba ó ti jẹ́ nǹkan ló ṣe wípé ó darí ilẹ̀ ẹlẹ̀. ọlọ́run ní àwọ̀ ajẹ́ kó jẹ́ ike ọlọ́run bá ní àtún amẹ́yìn náà àtúnwò yín darí ilẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bó jẹ́ pé àwọn tó ṣáájú yín ọlọ́run bá náà ní kí àwọn náà jẹ́ ẹni tí pé ó darí ilẹ̀ àwọn kan ti ṣáájú lọ tọ́lọ́run bá fún wọn ní agbára lórí ilẹ̀ àwọn tó ń jẹ́ àwọn ànábí ọlọ́run ọba tí látara náà bá ní ìsọ̀rọ̀ ọlọ́run ọba jẹ́ kí wọ́n lágbára lórí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n borí ilẹ̀ ẹlẹ̀ ọlọ́run bá ran Musa lọ́wọ́ ọlágbára lórí ilẹ̀ ẹlẹ̀ ó borí sí aona ó darí gbogbo lẹ̀ ó jagun ohun ilẹ̀ ọlọ́run ọba lọ́ràn lọ́wọ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba ran Dawud Suleiman ọlọ́run ọba ran gbogbo wọn lọ́wọ́ àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n tọ́lọ́run ọba ní kí wọ́n máa jẹ́ alágbára lórí ilẹ̀ tí ó jẹ́ ní ẹ̀fẹ́ lágbára tó wọn nígbà ayé wọn ọlọ́run bá ṣe àwọn gbogbo àwọn wọ̀nyí ọlọ́run bá ṣe wọ́n ní alágbára dẹ́gbẹ́ ẹ̀sìn ọlọ́run ọba àwọn ànábì ọlọ́run yẹn tòkúlọ́dọ̀ àwọn bàní sọ̀rọ̀ yìí ìdánábì ọlọ́run ọba ọmọ wa bẹ ìjẹ ọba ọmọ wa méjì ni wọ́n wà pọ̀ sọ àwọn ànábì ọlọ́run ọba yìí dàwúdà àti sùlẹ̀mán ọlọ́run bá pa méjèèjì pọ̀ fáwọn wọ́n jẹ́ ànábì ọlọ́run ìjọba ọlọ́run ọba wa jẹ́ kí ó jẹ́ pé tọ́lọ́run ọba ìjọba wọn oníjẹ́ kan ní lórí gbogbo ilẹ̀ ayé èyí tá a bá nílé àti a bá ti wà lórílẹ̀ ayé a máa rí àwọn èèyàn kan lẹ́gbẹ́ àwọn ni wọ́n máa sọ pé ah tá a bá ń sọ̀rọ̀ pé àwọn tí wọ́n gbọ́dọ̀ dún kòkó mọ́ ni téèyàn gbọ́dọ̀ dún àwọn èèyàn báyìí ni wọ́n ọlọ́ba ni bá ti wá ṣe fáwọn tó ṣáájú lọ ọlọ́run ni à ń bọ̀ wá ṣe fún ẹ̀yin mùsùlùmí náà lórí ilẹ̀ nígbà náà àwọn mùnáfìkì ń fa mùsùlùmí sí ẹ̀yẹ ni wípé ṣé ìsìláàmù ìgbóná fẹ́ dé kò lè débi kankan ṣùgbọ́n ọlọ́run bá ṣàdéhùn ọlọ́run bá lè ṣe kí ni ọlọ́run bá mú àdéhùn náà ṣe kákàrà náà délé ká máa ṣe àdéhùn ọlọ́run bá tó náà bá mú ṣe náà. wàyà yóò má kí náà nà láwọn di náà mú lẹ́dẹ̀ òkàdọ́ láwọn. ọlọ́run ni wàlá yìí má kí náà nà láwọn di náà mú lẹ́dẹ̀ òkàdọ́ láwọn. ọlọ́run ọba ní ẹ̀sìn tá a túnṣe fáwọn mùsùlùmí ọlọ́run ni a sọ́dúnrún fún wa láti máa ṣe kò ní jẹ́ nìyẹn kan tó nìkan wọ́n máa ṣe lẹ́yìn ìgbà kan ti wà mọ́kà tẹ̀kúndé àbá ló fẹ́ ṣe ẹ̀sìn èèyàn máa ṣe ẹ̀sìn kó fìyà ìpamọ́ ni èèyàn máa gbọ́ pamọ́ ṣẹ̀sìn ọlọ́wọ́n bá ní á tọ́jú ọ̀run débi pé èèyàn máa ṣẹ̀sìn ọkàn rẹ̀ yóò sì máa ṣe gbangba báyìí kò sí tó fi sí mọ́ nígbà náà tẹ́sán ò tí ì ṣe máa ṣe ní gbangba táwọn tí wọ́n jẹ́ àwọn kẹfẹ́ ní mọ́kà tí wọ́n ń kó mọ́ àwọn àti nílùú mọ̀dínà tí wọ́n lẹ́sìn ọlọ́wọ́n bá ò ní dúró nígbà náà ọyọ́ ọba ní ẹ̀sìn tẹ́ ń wo ìyá wọn láti kò tí ì yé wọn nu ẹ̀ ń ṣe ẹ̀sìn tẹ́ máa ṣe nírọ̀rùn mọ́kà èyí lẹ́ẹ̀mọ́ darí ẹ̀ mọ́kà ní òjẹ́ darí ẹ̀ padà darí ẹ̀ gbogbo ilé ayé wọn máa bẹ̀rù yí pé á ah, àwọn mùsùlùmí á ah, àbẹ̀rù wọn ọ̀rọ̀ ni à ń bọ̀ wá sọ́dọ̀ ọkùnrin náà. wàlá yóò bá dì lánàá wọn bá àdé ọ̀rọ̀ ọlọ́ni à ń bọ̀ wá replace à ń bọ̀ wá tún mú wá fáwọn mùsùlùmí mímbáàdì káwọ́fì im amúná lẹ́yìn ìgbà tí wọ́n ti ń bẹ̀rù wípé ẹ̀sìn tá a gbé dání yìí ṣàṣọ pé a dé bó jẹ́ fúnlẹ̀ ayé nìsín bá ti wà náà nìsín nìyẹn tí ó wò wípé Islam ah kí ẹ bá sọ̀rọ̀ pé Islam bọ́ọ̀mù mẹ́wàá tí wọ́n bá jù sínú yàrá rẹ̀ báyìí <laughs> ó kú dànù nù lórílẹ̀ ayé lónìí àbá àmùsùn ti jẹ́nu àti wà lọ́lẹ̀ wọ àwọn tó yẹ kí wọ́n lágbára lórílẹ̀ ayé àti pé ah, àwọn èyí lágbára jù wọ́n lọ́wọ́ àwọn ẹni ṣe àlólóró tó tóbi tó tóbi tó tóbi tó tóbi tó báyìí so ṣùgbọ́n lọ́wọ́ ọba ti promise ìṣọ́lọ́wọ́ ọba ó dẹ̀ mú promise ìṣọ́lọ́wọ́ ọba ṣe ìṣọ́lọ́wọ́ ọba sọ pé àwọn mùsùlùmí àtúbọ̀ àtúbọ̀ wà darí lẹ̀lẹ́ tẹ́lẹ̀ Islam nìkan ni wọ́n máa bẹ lórí ilẹ̀ tí wọ́n máa darí wọ́n àkóyí pé kèfèrí ọ̀wà ń bẹ́ o ṣùgbọ́n kèfèrí yẹn ò ní lẹ́nu kankan ṣùgbọ́n ìsìláàmù ni gbogbo yẹn máa bẹ̀rù bọ́lá ọba ṣàdé fún wa àdébísà sára ọlọ́dẹ máa ní wọn àdébísà sára ṣe ọlọ́run ni wàlá ìbàdí lánàá mi ń bá di káwọ́ fi yìí nígbà náà àwọn náà ń bẹ̀rù tí mo ní ìsìláàmù ti bẹ̀rẹ̀ maka èèyàn mélòó ẹnìkan èèyàn méjì ọwọ́ ń pọ̀ lọ ọwọ́ ń ṣe gbogbo ojúbọ̀rọ̀ kan náà fi kúrò ní maka náà fi lọ Madina wọ́n tún wá dé ìlú Madina wọ́n pe ah ẹ̀yìn ah níjẹ́ ẹjọ́ nílùú Madina wọ́n tún wá ká wọn mọ́lé wọ́n tún wá ká wọn mọ́lé nílùú Madina wọ́n tún wá di pé ọlọ́run ọba gẹ́gẹ́ ní kí ogun tí wọ́n wá jà ní gbogbo ah gbọ́dọ̀ wọn bá mùsùlùmí jà mọ́ ọlọ́run ló dẹ́rù bà wọn bẹ́ẹ̀ ìgbésẹ̀ ló kàn dà ọlọ́run ló dẹ́rù bà wọn àdébẹ̀ bá wọn sọ abáyé pé lẹ́yìn òní àwọn kẹfẹ yóò tún ní lórí láyà kan láwọn bọ agbóhun abáyé wọn láti máa kàlẹ́ láyé àlẹ́ sọ bẹ́ẹ̀ ó jẹ́ tọ́pù sọ fọlọ́sọ wọn ò tún ní lórí láyà kan láwọn gbogbo bọ̀ wọn sí lórí láyà mọ́ òṣìṣẹ́ wọn lọ́jà wa lọ ká wọn ní tó wá gba mọ́kà lọ́wọ́ wọn kó tó wá máa gbá lọ. ọlọ́wọ́lá wọn mí ìgbà tí wọ́n ti wà nínú bẹ̀rù ìbẹ̀rù bójó tẹ́rù ń bá wọn lórí ẹ̀sìn wọn ọlọ́ni ìfọ̀kànbalẹ̀ ń bọ̀ káàpì fún wọn lẹ́yìn ìgbà náà náà. Yàbùdúnàní wàlá yúṣìrìkùnà bí ṣẹ́yà. Ọlọ́ni àwọn tí wọ́n jẹ́ àwọn amùmìnì ọ̀rọ̀ ni wọ́n máa sìn mí. Wàlá yúṣìrìkùnà. Tí wọ́n bá dì sí sìn mí, wàlá yúṣìrìkùnà bí ṣẹ́yà. Wọ́n ò ní lè ro kẹ́kẹ́ pọ̀ mọ́ mi. Wọ́n sì mí bí ọ̀lì tẹ́lẹ̀ bá ti bà yàn tí dáadáa wà tóore wà èwo làbúrò máa ń tẹ́bọ̀ dáhùn ẹ̀mí ń tẹ́bọ̀ lónìí ojú pé kò sówó kò sí kan náà ni nígbà tó bá ti ní wọ́n wá ṣe kankan yọ́sà àti náà ni wọ́n wá ṣe kó sí nǹkan yọ́sà fún wọn dà ọlọ́ni wọ́n ó sì òun nìkan tí wọ́n kún òun nínú pẹ̀lú òun náà. ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون. ọlọ́run ni ẹjọ́ bàbá wa lè tó di ìgbà náà torí pé promise tọ́lọ́mọ bá promise tó káyà kúrò àdórí promise tó di múmú sẹ tó wá tó wá ṣe kèfè ní lẹ́yìn ìgbà náà ọlọ́run fáwọn ilé ayéka mú fà sí ọlọ́run àwọn eléyìí kò kí èèyàn ní wọn ìyà tí wọ́n tún jẹ ìyà oríṣiríṣi ni ìyà tó tóbi níwájú ọlọ́run àwọn eléyìí ó tún jẹ sọ ọlọ́run ọba ó ṣe àdéhùn fún òjíṣẹ́ rẹ̀ ìrẹ́ pé ọlọ́run ọba ní gbogbo àwọn tá a jẹ́ ìjọ anífẹ́ sálàmù á padà jẹ́ ló ti pé yọ́ darí ilẹ̀ ẹlẹ̀ tẹ́ pé gbogbo àwọn ẹrú sí ayé padà yányán gbogbo àwọn ẹrú ọlọ́run bá ti bẹ̀ láyé pátá yányán gbogbo wọn àtẹnibà fún Islam ọlọ́run bá ṣe àdéhùn rẹ̀ fún iṣẹ́ ọlọ́run ọba ẹ wàá ló ṣe ọlọ́run ọba ìtọ́ ọlọ́run ọba ṣàdéhùn náà fún wọn ní fàìnáwó sàlàsàlàm làmìyàn ayọ́sàlámù ò tí ì kú àtàfàtà ọ̀rọ̀ ọ̀hún tọ́lọ́run ọba fi sí fún ànábì àlẹ́yìn mọ́kà ọlọ́run sí mọ́kà fún ànábì ọ̀sán ọlọ́ba wa gba mọ́kà ọlọ́run gbà fún ànábì tẹ́gbẹ́ òní wa ń darí pé a ṣiṣẹ́ ájì gbogbo àwọn ọ̀sẹ̀ kọ̀ọ̀kan náà ọlọ́ni àtúgbọ̀dọ̀ ní bẹ́tì àti kìmọ̀ tẹ́gbẹ́ àwọn náà sì ń darí ẹ̀bọ̀ tó ń darí ẹ̀bọ̀ ọlọ́ba gbàgbọ́ ìṣọ̀rọ̀ wọn ibìkan àtàǹpẹ̀ ní Khaybar àwọn yẹwudi àwọn ní wọn mẹbẹrẹ sọlọ bá lé wọn kó ní madina wọn tún wá lọ dúró sí kọyìbá wọn tún wá wò pé bá gba ẹni tí wọn bá tún wá lé àwọn kó ní kọyìbá làwọn mọ àbẹ́ni tún lé wọn kó bẹ́ẹ̀. sọ látara bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá oníjẹ́kọ̀ sọlọ́wọ́n bá gbogbo ń dáhùn pé ní alìbàrẹ́ ìlú sọlọ́wọ́n bá gbà wọ́n ni wà sáà ìrìnjẹ̀sí rọ́tìlẹ̀ arọ́b àwọn mùsùlùmí bẹ̀rẹ̀ sí gbà láyé àti sọ́nà wọ́n bẹ̀rẹ̀ sí gbà wàhálù yamani ilẹ̀ yamani ìṣọ́lá bá ń bẹ̀rẹ̀ bí kàmáàlì à ó gba gbogbo ìpàtà yẹn ìṣọ́lá bá ń gba àwọn ilẹ̀ lọ àwọn tí wọ́n jẹ́ alágbára ayé àwọn tí wọ́n jẹ́ àwọn Faris iná ni wọ́n ń sìn òṣìṣẹ́ ọlọ́run ọba wa tún wá lọ bá wọn bí gásà tàbú òṣìṣẹ́ ọlọ́run ọba lọ bá wọn nígbà tó dọ́dọ̀ wọn wọ́n pọ̀ ìṣọ́rọ̀ máa kúrò ní Madina ìrìn kí èsè ní díẹ̀ kéèyàn ó kúrò lé ní Madina ní àwọn abẹ́ kóyàn dání kéèyàn abẹ́ travel ẹ̀wọ̀n yẹ àwọn èèyàn tí yóò kò lẹ́yìn mẹ́rin ẹ̀fẹ́ kó dání òṣìṣọ́rọ̀ bá tún kọ́ àwọn mùsùlùmí jáde lọ síbẹ̀ òṣìṣọ́rọ̀ bá wọn sọ fún mi tẹ́ ẹ̀ bá fi lé sanjizia tẹ́ bá mọ̀ fẹ́ gba ìsìlámù tẹ̀gbẹ́ ìsìlámù afẹ́ pèyàn sí nǹkan inú kó gba ìsìlámù tó o bá ti gba ìsìlámù ó máa sanwó orí ni kẹfẹ́ ni máa sanwó orí tí wọ́n máa sán pẹ̀lú yẹpẹrẹ tí ọ̀pọ̀lọpọ̀ tó lágídí gbò wọ́n sàn òṣìṣẹ́ ọlọ́run ọba tó wá ní ó tún wá gbajú sí àlọ́dọ́ àwọn parí tí iná làwọn ń sìn kóṣìṣẹ́ ọlọ́run ọba tó kú wọn tó fún wọn tó sọ̀rọ̀ ẹ̀dá òṣìṣẹ́ ọlọ́run ọba wípé àwọn máa san jí sí àwọn òṣìṣẹ́ ọlọ́run òṣìṣẹ́ ọlọ́run máa ń gbà lọ bẹ́ẹ̀ ẹ̀rín òṣìṣẹ́ ọlọ́run ọba tó wá ránṣẹ́ gbogbo àwọn tó ń jẹ́ alágbára ayé pátá yẹn yẹn òṣìṣẹ́ ọlọ́run ọba ránṣẹ́ sí i ti rán tí fi lẹ́tà ránṣẹ́ sí wọn àwọn tó ń yára gbára yìí kẹ́ni kọ́ wa mú lẹ́tà lọ bá wọn. tí wọ́n bá ti mú lẹ́tà dọ́dọ̀ àwọn bá sọdọ́ bá ti kájọ́ ìṣọ́ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni wọ́n máa respect ìṣọ́ ọlọ́wọ́n. dábàá dúró ìṣọ́ ọlọ́wọ́n ọba bẹ́ẹ̀ ni wọ́n máa respect ìṣọ́ ọlọ́wọ́n ọba tí wọ́n tún wọn tọrẹ pé kí ẹdúrẹ́dẹ́dún lọ́mọ ìṣọ́ ọlọ́wọ́n ọba lọ́rẹ̀ ẹni tó rẹ̀ respect lẹ́tẹ̀ èèyàn tó ní kọ́ lọ fún èèyàn lọ́rẹ̀ ń bẹ̀rù èèyàn ni alágbára yé ọ bẹ̀rù èèyàn ni bó ṣe ọlọ́run bá ti ṣe nìyẹn ọba kan tó palẹ́ pẹ̀lú ṣọlọ́run ọba yẹn ṣọlọ́run bá ní bí ọlá rẹ̀ ó ti fàyà náà ní ọba fárì ṣọlọ́run bá ní ọlá rẹ̀ ó fàyà náà bẹ́ẹ̀ ọlá rẹ̀ ti fàyà so ṣọlọ́run bá wá kú àwọn ìlú míì sọ pé àwọn tí wọ́n jẹ́ àgbàdo ṣọlọ́run bá kú tán ṣàdá bá ti gbọ́ pò ìṣọlọ́run ọba ó yẹ kó jẹ́ pé kí agbára ó ṣe kí ni ò kó kú ò wọ́n abákẹ́sì bíi tí wọ́n fi jẹ́ wọn ò pé àtúmọ̀ extend gbogbo àwọn bíi tí islam ní ẹyẹ ọwọ́ àti kọ́ńtìpọ̀ wà ní gbogbo ìdíje ó ní ìwọ máa lọ sí ìwọ máa lọ sí Persia gbogbo bí àbíjá ti síbi ẹgbẹ́ tẹ̀lé láti ṣe jíṣẹ́ ẹ máa gba ìlú lọ ẹ máa ṣàyẹn ní oṣù yìí àbíkẹ́ máa gbowó lọ́wọ́ àwọn èèyàn ó sì ṣe bẹ́ẹ̀ lọ. sọ ó gbé àbúgbé dà ó tún gbé dìde oníkó náà ó tún máa jẹ́ ẹ̀dọ́dẹ pẹ̀lú àwọn ọmọ ogun míì ìgbé káwọn ọmọ lọ sílẹ̀ sham káwọn ló tún máa gbàbẹ̀ lọ wọ́n tún gbà ìlú lọ wọ́n tún gbà ìlú lọ bẹ́ẹ̀ náà ni amúlò fún ọ ó tún gbé dìde ó ní ilẹ̀ mísírọ̀ ẹ̀ tún lọ bẹ̀ ẹ̀ máa gbàgbé lọ áfíríkà kọ́ máa gbà lọ àwọn mùsùlùmí tún wá ń gba gbogbo ẹ̀ wọ́n tún ń gba gbogbo ẹ̀ tí níta bákìrì náà fi kú olórílẹ̀ ayé umar náà tún wá débẹ̀ ìlú sham àwọn ọ̀fẹ́ gbà tán yányán torí pé àwọn ọba alẹ́ ṣàmà aṣọ pé ìkan náà ọba wọn lè ṣe ọlọ́run ọba kọ lẹ́tà sí ó dẹ̀ wẹ́ kọ́ mi lẹ́tà òṣìṣẹ́ ọlọ́run ọba wọn wá bẹ̀rẹ̀ sí gbà níyẹn lọ kó fẹ́ gbà tán gbàtúmọ̀ dé bẹ́ẹ̀ ọlọ́run ọba ní kẹ́ pé ilẹ̀ ṣá gbogbo ẹ̀ pátá yẹn ó wá wà lọ́wọ́ alẹ́ sàlámà báyìí ó wá dìgbẹ́ lọ́wọ́ Islam pátá yẹn báyìí àwọn ará wa ń control Baitul Maqdis Jerusalem láti Madina àwọn tó wà ń bẹ́ẹ̀ ń jọ́ lọ́wọ́ fẹ́ gbà súnmọ́ gbà bẹ́ẹ̀ máa lọ ànífà gangan ti di kó Madina o sì wá sí Jerusalem tó gangan wá tọ̀ harọ bẹ́ẹ̀ tó o dá ó fọ owó lọ sílẹ̀ kó bẹ̀ tó ọlọ́run ọba ní kí Islam kó borí láyé Umar ọlọ́run ọba yẹpẹrẹ àwọn Paris ọlọ́run yẹpẹrẹ àwọn ró gbogbo àwọn tọ́jú àwọn Roma àwọn Persian kan jẹ́ alágbára ọlọ́run ọba yẹpẹrẹ gbogbo wọn ọlọ́run bá ti gba gbogbo ẹ̀ fáwọn mùsùlùmí láyé Usman náà bó náà ti bẹ̀rẹ̀ gbogbo àwọn bíi tí Islam ti dì wọ́n débẹ̀ lọ wọ́n gbàbẹ̀ lọ gbogbo áfíríkà yìí wọ́n débẹ̀ lọ gbogbo àwọn morocco ni gbogbo àwọn gbogbo ẹ̀fẹ́ ti gbà lónìí gbogbo àwọn tunisia tẹ́rin lónìí islam láti lu madina lóde tí wọ́n gba gbogbo yẹn lọ fún àwọn mùsùlùmí wọn gbà ní kò wá sí ẹni kankan tí gbogbo ayé wa ń bẹ̀rù tó jà mùsùlùmí lọ kò tẹ́lẹ̀ ẹ̀ka gbogbo ayé bẹ̀rù tó jà mùsùlùmí lọ ọlọ́run ọba ń sàbẹ̀wò fún ìṣẹ́ rẹ̀ ọlọ́run ọba dẹ̀ mú ọlọ́run ọba ti ń pààrọ̀ alẹ́ ayé nìyẹn agbára òun kúrò náà mùsùlùmí ọlọ́ba ni agbára yẹn òṣèlú ọba ti sáwọ́lẹ̀ sí agbára tó ń padà bọ̀ ìmọ̀mọ̀ àwọn mùsùlùmí ti ń jẹ màdí ó ń padà bọ̀ òun yóò dára mùsùlùmí àwọn mùsùlùmí ó tún máa jẹ lẹ́gbẹ́ yóò tún máa ja ogun so ogun tí wọ́n bá ń jà yóò náà wọ́n tún gba gbogbo nǹkan pátá yẹn lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn darí ayé pátá yẹn àwọn yẹ̀wúdí àwọn jù àwọn mùsùlùmí ni ó jẹ́ pé àwọn yẹ̀wúdí ó tún máa yóò tún máa sọ pé mùsùlùmí wá wo yẹ̀wò tó sábàmọ́ lẹ́yìn mìíràn. so gbogbo ẹja àfọ̀mà gbogbo kẹtí gbogbo kẹtí àwọn yẹ̀wò ní bá ń sápamọ́ sẹ́yìn òun ni ó máa sọ fún àwọn ìṣe ìyẹ̀wò pé ni ó máa sọ pé ìyẹ̀wò nínú tó ń sápamọ́ sẹ́yìn mi wọ mùsùlùmí wá bá so àfi di gẹ́rẹ́kọ̀dù nìkan òní ọmọ dé àbùkù wọn àwọn yẹ̀wùdí lónìí wọ́n tẹ́ bá dé lù tí wọ́n wà igi gẹ́rẹ́kọ̀dù yẹn gangan náà wọ́n wá gbé tó gbé wọ́n ti rí ìtàn lẹ̀ kó bá ti parí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ oṣù wa ń kára ọlọ́run ọba tí wọ́n bá ti parí. so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba yìí ọba èyí tó ṣe wípé ó ti ṣe àdéhùn ni fún àwọn tí wọ́n jẹ́ àwọn mùsùlùmí gẹ́gẹ́ bó ti bá ti kanú àyà yìí wípé wọ́n ó di ẹni tí ó darí gbogbo lẹ́lẹ̀ ọlọ́run ọba dẹ̀ wá ṣe bẹ́ẹ̀ ánàmísọ̀ sọ́nà òṣìṣẹ́ ọlọ́run ọba ń sọ fún àwọn sọ̀hábà ìpè yìí náà lọ àzáwálí àdọ tẹ́bọ̀tì wà ní muslim nínú àdìsí sàbá ọlọ́run ọba ó mú gbogbo lẹ́lẹ́ pátá yẹnyẹn ọlọ́run ọba wa kójọ òfin àlẹ́ bíbá ó ní fàrọ̀ hàn ètò mọ̀ṣá àríkọ̀ ha ọmọdé àríbá mo rí gbogbo ibi tí òun ti yọ ń bẹ̀ mo rí gbogbo ibi tí òun ti ń wọ̀ ń bẹ̀ ó ní wàsàyẹ́bùlùmùlùkù mọ́tì màzáwálì mìíràn ó ní ọlá ìjọ mi yóò dé gbogbo ọjọ́ náà bá fi hàn mí báyìí. ọlọ́run bá tẹ̀ fi hàn báyìí ọlọ́run mú ẹ̀wù báyìí gbogbo ilẹ̀ lẹ́nu ilẹ̀ ẹlẹ́fẹ̀ gbogbo ayé wà yìí nísìnyí báyìí àwọn náà fúnra wa tábà ń gbọ́dọ̀ ọlọ́run bá ti kójọ báyìí nàbí tí gbogbo ilẹ̀ lẹ́nu náà gbèsò ní máàpù tó gbogbo ti máa wù báyìí. máàpù wọ́n sì yàrá rẹ̀ gbogbo ilẹ̀ ẹlẹ́ ayé òǹtọ́ ìlú ló wà lẹ́gbẹ̀ẹ́ báyìí ọlọ́run á kó máa nàbí báyìí yóò wà lẹ́yìn àwọn máàpù àti kò sí ibi islam ní débẹ̀ lórílẹ̀ ayé lónìí kò sí ibi islam ẹ ẹ lérí ìlú kan tó ti sá mùsùlùmí bẹ́ẹ̀ tẹ́wàá ní kíṣẹ́ẹ̀nì kan wà lábẹ́ kí kan ẹ lórí bẹ́ẹ̀ mọ̀ bá dẹ̀ sọ̀rọ̀ Mẹ́kà àti Màdínà ẹ ní bá sọ̀tì kan bẹ́ẹ̀ lọ́dọ̀ àná ọlọ́run so àánú ọlọ́run ni ọlọ́run gbogbo ibi tí òwò ìṣọ́rọ̀ bá wò gbé ní gbogbo kí ni ọlá àwọn tó jẹ́ àwọn mùsùlùmí lọ́dọ̀ àwọn òdìrẹ́ àwọn bá sọ pé eléyìí ń sọ fún wa wípé àdéhùn ọlọ́run ọba lórí àwọn mùsùlùmí ọlọ́run bá sọ di mímú ṣẹ táwọn yẹn fojú rí àwọn sọ̀hábà fojú rí àwọn mẹ́jọ àwọn tàbí àwọn fojú rí àwọn tábì tàbí fojú rí ìgbé ah ọlọ́run bá dẹ̀ sàdé ó sì sẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ lẹ́ńtọ́ lẹ ọlọ́run bá dẹ̀ sọ̀rọ̀ dálágbára ọlọ́run bá ti ṣe nìyẹn ó sàdé ọlọ́run bá dẹ̀ má dé ọ̀nà àṣẹ kálíbà àmọ́ ọmọ pé ìsìláàmù yìí òdodo àwọn táwọn ṣe káwọn pé òdodo ni so ìdí àwọn yẹn fojú islam lórílẹ̀ ayé pẹ̀lú káyọ̀ sí islam mọ́ wọ́n tó jí bẹ́ẹ̀ ọlọ́run bá ti tẹ́lẹ̀ sí látọ̀dọ̀ rẹ̀ tí ó tún máa dúró tì tí ò ní kó lóore rárá so àbí ọlọ́run bá lórí islam náà. wà á kí mùsùlá tàwa tó zaka. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa wípé àwa tá a jẹ́ mùsùlùmí ọlọ́ni nǹkan tó lẹ́tọ̀ọ́ fún wa táwa máa ṣe òun náà ni pé a máa fún ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ ẹ̀tọ́ ọlọ́run ọlọ́run àkíyèmọ̀ sọlá ọlọ́run ẹ̀ máa kírun ìrun òun náà níṣẹ́ tó lóore jù tí mùsùlùmí máa ń ṣe ọlọ́run fi sọ máa gbé wa àkíyèmọ̀ sọlá ẹ máa kírun fọlọ́ nígbà yẹn kí olólo lẹ̀ sí yín ẹ̀tọ́ títọ́ ọlọ́run ọba ọlọ́run ẹ̀ máa fọlọ́ náà. wà á tó zaka. ọlọ́run nígbà tẹ́ ti mọ̀ pé òdodo ni ẹ̀sìn yín ara dẹ́sí yìí pé yìí sí ni pé àwọn ènìyàn kan wà tí wọ́n tún lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ yín àwọn yẹn ò ní ní ni wọ́n fòkòrọ́wù ni wọ́n ni wọ́n ọ̀lẹ ni wọ́n àtàlákà ni wọ́n aláìní ni wọ́n ọlọ́ni ẹ̀yọ́ àwọn kan tó wá máa ní ọlọ́ni ẹ̀tọ́ tẹ̀yìn tẹ́ ẹ ní náà ní pé kẹ́ ẹ máa fún wọn ti tẹ́ lóòótọ́ ẹ̀jọ́ ṣiṣẹ́ ọkọlọ́gbọ́n ṣiṣẹ́ owó rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́ bá fẹ́ kọ́ fún bẹ́ẹ̀. torí pé ìtẹ̀yàn fi ń sọ sílẹ̀ láyé náà ni pé orí tí ó jẹ tí ó mú kò sí déyàn dẹ̀ fi ṣe ibi tí ó gbé so kò sí dé òbí ṣe àtọ́ tí ó wọ̀ kò sí ṣe pé kí ni ọba wa tún láyé fi ń délé ayé nìyí tẹ́ bá ti ń ṣe ọba tẹ́ tún láàrin ara yín kò ọlọ́ni ẹlẹ́ẹ̀kẹta tó kàn yín ní ipe tẹ́ ẹ bá ti gbóngbó ṣe ọlọ́run ọba ní ẹsẹ̀ nǹkan bá ọlọ́ni ẹ máa ṣe. ìgbésẹ̀ ọlọ́run ọba ní kẹ́ ẹ ṣe bá ẹ máa ṣe ló bá ní kẹ́ ẹ lò fún kẹ́ ẹ lò ọ̀pẹ̀lọpàlẹ̀ kò sí wàhálà kankan. tẹ́ ẹ bá ti ń tẹ̀lé tẹ́ ń kírun tẹ́ ń yọ zàkà tẹ́ ń ṣe gbogbo rẹ̀ àdé ọlọ́run bò ní kú lọ́dọ̀ yìí bùdẹ̀ fọlọ́ba náà ti mọ̀ pàdé wọn pàpọ̀ àdé ọlọ́run bá tọ́lá bá ti gbé ẹ bá ti wíìnì tán ẹ sì máa wíìnì lọ́nà ni. bùdẹ̀ fọlọ́ba náà ti gbé ẹ wọ́n tún gbà padà ọlọ́run tó ń ṣe wọn gbà fún wọn. ọ̀sán jẹ́ mùsùlùmí ṣùgbọ́n lọ́ba ní ẹyin tẹ́ ẹ fi lè wí ó náà ní pé kẹ́ ẹ máa jọ́sìn fọlọ́ ọba kẹ́ ẹ má fi ràn ọlọ́run ọba kẹ́ ẹ má fi ráàyè kẹ́ ẹ má fi ṣeré ìtẹ́ ẹ fi lè máa jẹ́ tí ó borí ó náà ní pé kí àánú ọmọ wà láàrin yín kẹ́ ẹ máa tọrẹ láàrin ara yín kẹ́ ẹ máa sàánú àwọn tí ó ní káwọn náà máa jẹ tó ní so kò ní sí wàhálà láàrin ọlọ́run gbogbo oníṣẹ́ ọlọ́run bá wá sọ fún yín pátá yányá ọlọ́run ẹ máa tẹ̀lé kí ló ń ọlọ́run tẹ́ ẹ bá ti ń ṣe lé ìpátá yányá ọlọ́run ni pé kò sí ni pé ọlọ́run ọba yarhamukumullah ọlọ́run ọba wà kẹ́yìn ọlọ́run ọba sàmì ọlọ́run ọba ó ṣe fún ìgbẹ́ bá ti ṣe ọlọ́run lẹ́mọ̀ rí àná ọlọ́run lẹ́mọ̀ rí so ọlọ́run bá wà tí ẹ bá ti ń kí òun títí ń sáà àwọn èèyàn tó wá sọ pé ah ṣé lánàá bí lóníkà ṣe báyìí ó sì ń tẹ̀lé òtítọ́ لا تحسبن الذين كفروا معجزين في الأرض. ọlọ́run ọba ń ṣàlàyé fún wa ẹ̀yin tẹ́ ẹ wá wà lórílẹ̀ ayé lónìí ìtọ́jú yóò rí o náà ni wípé ẹ tún padà rí pé àwọn tẹ́jú àwọn kèfèrí ẹ wá wò pé wọ́n tún ti ní agbára níbi lè mú àwọn eléyìí máa bá ẹ máa wò bẹ́ẹ̀ ọlọ́ni látà sàbánà lẹ́dínà káfà ọlọ́ni ẹ má pé àwọn lọ́wọ́ wọ́n lè sọ́lọ́ wọn bá dọ̀lẹ́ lórí ilẹ̀ ló jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ àwọn àjànú wọ́n ní wàá ná lọ́nà ná àlànà jùlọ lọ àwọn ọ̀dọ́. Wàlá lọ́nà ná àlànà jùlọ lọ àfihàn wàlá nù jùlọ àrọ́bá. Àwọn tí wọ́n jẹ́ àwọn àjànú ní àwọn lọ́nà ẹ̀bẹ̀ ni pé a ti dájú pé àwa àjànú asétì ọ̀rọ̀ ní àwọn àjànú àwọn tí wọ́n tún ní agbára tó ju tàwọn èèyàn lọ. Èwo lọ́ba fún alágbára lórí tiwọn àwọn òní bí wọn lè dì tí àwọn alẹ́ òtí lẹ̀kùn àwọn lè wọlé pẹ̀lú wọn kàdá tẹ́gùn ni wọn kàn fẹ́ wọlé tí wọn ni wọn sì jáde sí yàn sọlọ́ bá fún wọn ní gbogbo nǹkan padà yẹn ni wọn máa dì àwọn tó bá ti lọ wá lọ́wọ́ lọ́dọ̀ àwọn náà àwọn náà tún máa di gbogbo nǹkan ó lè di ẹṣin ó lè di nǹkan kò sí tí ó lè dì ó lè dàtẹ́gùn ó lè fò láti nìkan bọ́ sí nìkan àwọn èèyàn ọlọ́ba fún lágbára wọ́n ní ọlọ́run ọba àlè bọ́mọ lọ́wọ́ àwọn àjẹun náà kú bá náà ti kú mo náà fẹ́ bọ́ gbàgbọ́ bọ́ lọ́wọ́ ọ̀nà lánàá jíjà wo àárọ̀ bá ń bá a ti ń sáré gbẹ́bí ẹ̀ àjẹun lè kúrò láti nàìjíríà nísìn kó dá amẹ́ríkà láàrin ìṣẹ́jú díẹ̀ pédèpé àbíké náà ṣẹ́jú òkè bọ́dẹ̀ ṣẹ́jú lẹ̀ lẹ́bàá bóde bẹ́ẹ̀ tó di bẹ́ẹ̀ wà lánàá jíjà wo àárọ̀ bá ń ká máa sákiri àdìsámọ́lọ́ lọ ọwọ́ ọlọ́run la tún sá sí ọlọ́ni ẹ má lérò pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n wàá sọ ọlọ́run ọba di ọ̀lẹ lórí ilẹ̀ kí àwọn wò pé ah ọlọ́run ò lè mú àwọn kèfèrí eléyìí má jáde ah agbára ń bẹ wọ́n ti ní nǹkan nǹkan ogun wọ́n ti ní gbogbo ẹ̀ tẹ́lẹ̀ tó wá wò pé ah ẹ̀sùn pé Islam yóò lọ ọlọ́ni ẹ má lérò bẹ́ẹ̀ mọ́ ọlọ́run bó mú wọn tẹ́yẹ̀yẹ́ ló jẹ́ pé àgbọ̀dọ̀ bá ti mú wọn nígbà yára ní sàlà yóò tún mú wọn tó ká nàbí ò borí dọ́bẹ̀ ẹ̀mí ẹjọ́ jẹ́ ọ̀lẹ̀ tó sì borí ọ̀nà ah, ah, àná kóhun yóò mú kébèrè kò sí nǹkan tó nira ó kà fi wọ́n lẹ̀ wà máa wá ọmọ ńlá. ọlọ́run ní mímú tayé ọ̀tọ̀ ni ọlọ́run bá dàbí kí wọ́n máa kó àmùnà àwọn kébèrè lọ́nu náà báyìí tọ́lọ̀ àwọn ọmọ ọlọ́run àmọ́ wá òun náà ọlọ́run ní ààyè wọn nínú náà ọlọ́run ní ààyè wọn onínú ná lálìkì àmà mímú ọlọ́run kẹ́ mú ọba ẹ̀mí táwọn náà wà lọ́sọ̀ fún àbẹ́ bọ́mọ́lọ́ lọ ọ̀nà wọn padà wà wọnú ná lálìkì àmà tí ó sì èmi jì bẹ́ẹ̀ ọlọ́run wà bí sẹ́yìn sí. wọ́n là bí sẹ́yìn sí. ọlọ́run tún fi láàmù sí ọlọ́run wà là bí sẹ́yìn sí. ọjọ́ yà bá wọ iná ọlọ́run tó burú jù láyé. ọlọ́run wà là bí sẹ́yìn sí ọlọ́run ibù tó burú jù láyé kí wọ́n wí ní gbogbo ayé ìpadà yẹn kí ló kàn lọ ọlọ́ni ibi tí wọ́n bọ̀ adé sí ìpadà sí wọn tó burú ni ibẹ̀ wọn ó sì parí ayé wọn sí ọlọ́ni kí wọ́n wí ní gbogbo ayé ìtàn yẹn kí ló kí lọ́kàn kó ká yẹn kó máa kàn tó kó yẹ àmùsùn orí jẹ kó má kó má jẹ wọn ni eléyìí gan ti tó lásán náà. يا ليستاذنكم الذين ملكت أيمانكم ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga àyà ilé tí wọ́n ń kà fún wa yìí ọlọ́run ọba tí ọlá rẹ̀ wọ́n fẹ́ ṣe àlàyé fún wa nínú àyà yìí ipe ọlọ́run ọba ti ṣàlàyé fún wa níbẹ̀rẹ̀ ẹ̀ súrà ìgbà pé à ń kà tẹ́nìkan bá fẹ́ wọ ilé ẹnìkan ọlọ́run bí sọ pé tán gẹ́rọ̀ bùyú ti حتى تستانسوا وتسلموا على أهلها ọlọ́run ọba ní ẹ gbọ́dọ̀ wọlé ẹni tó yàtọ̀ sí ilé yín àyàfi tí ẹ bá tó gbà yọ̀ǹda ẹ sálámà ẹ tó yẹlé so eléyìí àti sàlàyé lè fún wa lẹ́yìn ìtọ́lọ́wọ́n ọba sọ ń bẹ́ẹ̀ náà ni pé isti san àjáni àwọn tó bá jìnnà tó pé àìjọ ṣe ẹbí kankan náà tó ń dọ́dọ̀ wa ẹtí èsì ẹbí tí àjọ máa gbénu lé pọ̀ àjọ máa lo yàrá kankan náà pọ̀ ẹgbẹ́ pé òun lo yàrá ọ̀tọ̀ àwa náà lo yàrá ọ̀tọ̀ ó wọlé tiwa ọ̀tọ̀ nìyẹn so yẹn ní akáyà rẹ̀ pé ó sọ pé tó bá gbé ọ tọrọ ọ̀yọ̀ǹda ọ sàlámà tó bá gbé ọlọ́run pèsè wọlé àwọn ni ọmọ wọlé ọ padà ọgbà ọlọ́run yàrá mi gbó yàrá tiẹ̀ ṣùgbọ́n àwọn yẹn kí wọ́n rẹ̀ àjọ ń lo yàrá ni bàbá àtọmọ wọn máa jọlú yàrá ìyàwó àtọkọ wọn máa jọlú yàrá so àwọn tí wọ́n jẹ́ àwọn ẹrú ọwọ́ ọ̀tún wọn máa bá àyàn jẹ lójú pé wọn máa bá àyàn lò yàrá ọlọ́wọ́n fẹ́ sọ fún àwọn náà wípé àwọn ọmọ wa tá a jọ ń lo yàrá kankan náà Islam kò sí ni òfin tó tún mú wa òfin tó kéré táwọn èrò kà kò lẹ́tọ̀ọ́ àti kan máa wọlé tì mí kọ́ wa jẹ́ wípé yọ̀ọ́ wà á wọlé tí òbí rẹ̀ láwọn àsìkò mẹ́ta kò lè wọlé ìyẹn ọmọ tí ò tí ì bàlágà lọ́wọ́ máa ń fẹ́ sọ́n bí o ọmọ tí ò tí bàlágà ọmọ tó bá di bàlágà òun sàlámà tó bá ní kó ọwọ́ ẹjọ́ bá ní kó padà yọ padà ni sọ ọmọ tí ò tí bàlágà àti ẹrú ọwọ́ ọ̀tún ẹrú ẹrú ẹgbẹ́ àwọn ẹrú yẹn àwọn ẹrú yẹn á mọ̀ nídìí wọn pé wọ́n bí sọ pé wọ́n mọ̀ wọlé tì wá mú nǹkan abẹ́ ṣe nǹkan òun náà máa sábà máa ránṣẹ́ yóò mọ̀ láti máa wọlé òun náà wà ní ìkọ̀bọ̀ wọlé láwọn àsìkò mẹ́ta ọ̀rọ̀ wọlé wọn bẹ sábà fún mi. sọlọ́wọ́n máa ń sábà ìpè yá ayọ́ lẹ́dí náà. yà á yan lẹ́dí ọlọ́run ní àwọn ẹrú tẹ́ ẹ ní ọlọ́run tẹ́ bá fẹ́ wọ ọ̀dọ́ yín wọ́n gbọ́dọ̀ ṣe sìzán wọ́n gbọ́dọ̀ gbàyọ̀ǹda tí ó dùn àádìkù ṣe kí n wọlé láwọn àsìkò mẹ́ta tá a fẹ́ kà náà. wàlẹ́dínà lámú yabilúgbòlì olùmọ̀mí kò ń sára sábàrúrọ́. olóní àtàwọn ọmọ tó ṣe yí pé lámú yabilúgbù wọn ò tí ì rí sí i fúgbà tí wọn ò tí ì débi pé èèyàn dàgbàlagbà wọn ò tí ì débi pé èèyàn ti jẹ́ ẹni tó ti di ẹni tó yẹ kó ti lálàá. sọ ma pé nǹkan lẹ́yìn fi ń bàlágà lọ́dọ̀ àwọn àfa nǹkan mẹ́ta ni lọ́dọ̀ ọkùnrin nǹkan mẹ́rin ni lọ́dọ̀ obìnrin alákọ̀ọ́kọ́ ń bẹ̀ tó ń sọ pé ọmọ ti bàlágà àwọn afẹ́ńtà bá ti rí kan nu mẹ́tẹ̀ẹ̀ta lọ́dọ̀ ọkùnrin ó ti bàlágà mu tá a bá ti rí kan bẹ̀ nínú mẹ́rẹ̀ẹ̀rin lọ́dọ̀ obìnrin ó náà ti bàlágà mu alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni pé téèyàn bá ti di ọmọ fifteen years àwọn àfa wọn gbà pé ó ti bàlágà nítorí pé wọ́n máa dísìkì wọn lọ́wọ́ àná muslim ibi òṣìṣọ́lọ́wọ́n bá yọ̀ǹda fún Ibn Umar pé kó lọ sí gásátò kandak nígbà tó jọ máa fifteen years kò lọ yọ̀ǹda fún kó lọ sí gásátò road sórí ìlú di bàlágà wọn fi yẹn wípé tí a bá jọ máa fifteen years yóò ti dàgbàlagbà so ibùn kọ́mọ́ sí ìlàlà àwọn afágbá ìpè ó ti bàlágà náà so alákọ̀ọ́kọ́ mu obìnrin àbájọ máa fifteen years ó ti bàlágà àwọn afágbá bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn afáàgbà òun náà ní wípé ọlọ́run ọba dá síbi abẹ́ ọkùnrin abẹ́ obìnrin kí àwọn kankan máa jáde ń bẹ̀ tí nǹkan ìbá ti ń jáde ń bẹ̀ tó bá ti jáde tó ti di pọ́n jáde ń bẹ̀ báyìí ikú kan mọ́ sí ìlàlà ó ti bàrá gan kò bá yọdọ ọkùnrin kò bá yọdọ obìnrin. so ẹlẹ́ẹ̀kẹta òun náà wà ní kéèyàn lálà kéèyàn sùn yóò ní òun àtòbí àbíkó mi lọ́dún pé òun àtọ́pin àwọn jọ ń ṣeré so alákọ̀wá omi kan jáde lára wọn omi jáde lọ́dọ̀ ọkùnrin omi jáde lọ́dọ̀ obìnrin torí báyìí ti fi lé wulẹ̀ tẹ́lẹ̀ bá ti jáde ni máa gbà pé yẹn ti bàlágà ni ẹlẹ́ẹ̀kẹ́ lọ́dọ̀ obìnrin òun náà ní pé ọlọ́run bá tó obìnrin lẹ́yìn pé lóṣooṣù nítorí pé kọ́ máa ń jù lóṣooṣù kọ́ máa rí nǹkan kan tí ó máa jáde tí ó jẹ́ ẹ̀jẹ̀ lọ́dọ̀ rẹ̀ tí bá ti ń jáde ó ti bàlágà ni so mẹ́rẹ̀ẹ̀rin làwọn àfa àpè ní bàlágà lọ́dọ̀ obìnrin mẹ́ta ń dọ̀dọ̀ ọkùnrin ṣùgbọ́n à ń jẹ́ pé nǹkan kan jáde láyé èèyàn ń yọ kò ní sọ pé ẹ̀ ti bàlágà àwọn àfáwò ti gbà pé olóyèké yọ bàlágà ṣùgbọ́n ètò fìdí múlẹ̀ jù náà ni pé àlìkìlá ìmọ̀ alálà àti máa ṣe háídọ̀ lọ́dọ̀ obìnrin so ọlọ́run ni àwọn tí ò bá ti wà á dé ibi àlìkúlùmọ̀ àwọn ọmọ yín tí wọn ò tí ì di pé wọ́n ti bàlágà àwọn ọmọ kéékèèké ọlọ́run bá ní dandan náà gbọ́dọ̀ wẹ̀ wọ́n gbọ́dọ̀ bàlágà láwọn ìtàn àwọn àṣọ bẹ́ẹ̀ tà sọlọ́wọ́n ọba òun ní pa àwọn ọmọ kéékèèké láṣẹ yìí àwọn tó ti bàlágà àwọn afáà ní ké a ẹlẹ́gbẹ́ pé ọmọ kékeré tí ò tí ì bàlágà wípé àyà yìí ń tọ́ka lórí wípé ọmọ tí ò bá tí ì bàlágà tá a ti ní bó ti ní làákàyè ẹ̀sọ̀ sí ọmọ kìí sí ọmọ tí ń ti ní bẹ́ẹ̀ ti ní bó ti ní làákàyè bẹ́ẹ̀ kò tí ì bàlágà ọlọ́run bá máa para ṣe àwọn náà máa para ṣe pé ọlọ́run ọmọ àgbà àwẹ̀ ó ti súnmọ́ bàlágà ọlọ́run jẹ́ kó ti di ọmọ ten years ọmọ ten lọ́bi ni pé ẹ máa jẹ́ ló ṣe yí pé múru àwòládàkùn ìsọ̀lá ẹ máa pa àwọn ẹ̀yà àti fún kírun àwọn àbùnà ọ̀sán nígbà tó bá wà lọ́mọ ọdún méje wàtìlìbù àwọn àbùnà ọ̀ṣù ọlọ́run ni ẹ máa nà wọ́n nígbà tó bá ti di ọmọ ọdún mẹ́wàá ẹ̀ nà wọ́n sọmi pé nítorí ní àmà nà wọn lọmọ ọdún mẹ́wàá yẹn omi pé ti kí ni o nígbà náà làákàn ti dé ṣẹ wà fún wọn pẹ̀lú àwọn afọ àfìgbà pé pẹ̀lú àyà yìí ọmọ kékeré tí bá ń ṣe dáadáa nígbà tó wà kékeré tí ó ti bàlágà ọlọ́run ni wọ́n máa kọ dáadáa yẹn lẹ̀ sínú iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n tí bá ń saburú òní kọ́ lẹ̀ sínú iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n pé àwọn ọmọ wa ká ni wọ́n máa ṣe dáadáa ni nígbà tí wọ́n ti ń bàlágà ní wọ́n ti ń súnmọ́ bí bàlágà pàtàkì láti ọmọ ọdún mẹ́wàá lọ sókè sọlọ́wọ́ bá ń sàlàyé fún wa yìí pé àwọn ọmọ tí ò tí ì bàlágà ṣùgbọ́n wọ́n ti ní làákàyè ọlọ́run bá ń pa wọ́n láṣẹ níbi ọlọ́run ni wọ́n gbọ́dọ̀ máa jẹ́ tí ó tọrọ ìyọ̀ǹda pé ṣé kí n wọlé tó sàlásà mọ̀rọ̀ lẹ́ẹ̀mẹ́ta náà ní àwọn ìgbà mẹ́ta náà. Min kọ́bìlì sọ́lá ti lè fàjẹ́rì. Ọlọ́run ni min kọ́bìlì sọ́lá ti lè fàjẹ́rì kí ẹ̀yin mùsùlùmí tẹ́ bá yẹ pé àsìkò oorun àsùnbà kẹ́ tó kírun àsùnbà àwọn méjèèjì yìí wọ́n gbọ́dọ̀ máa tọrọ yọ̀ǹda torí pé àsìkò àsùnbà àtàsùnbà ń bọ̀ wá wọ́n ní àwọn mùsùlùmí wọn a máa fẹ́ kó jẹ́ wípé àwọn lọ kírun lẹ́yìn tó yẹ pé àwọn ò tún wẹ̀wẹ̀ jánábà tán àwọn wà sálọ àwọn lọ kírun àwọn wẹ̀ àwọn wẹ̀ jánábà lẹ́yìn tó wà mímá ọ̀pọ̀lọpọ̀ wọn wò yí pé ìgbà mùsùlùmí wọn yànnà fílà lóru wọn ò gbé dáhùn àwọn yànnà fílà ọ̀dọ̀ ìyàwó àwọn káwọn oṣù sọ́wọ́ parí ṣùgbọ́n mùsùlùmí ti máa ṣe wọn. sọ látàdọ̀ látara bẹ́ẹ̀ so ọlọ́run bá wá lò pé kí ó máa ń sábà kọ́ mọ̀ nǹkan jẹ́ pé ó ti súnmọ́ náà ni pé kájọ ṣe bọ́ọ̀ bá wáyé lọ́dọ̀ ọkọ àtìyàwó lórí àwọn mùsùlùmí gbà náà òun náà ni pé wọ́n sọ mọ́ pé gbà náà bá ṣe tán kọ́ òun ọwọ́ ẹ̀ kó wọn kàn bọ̀ sí wọn láti kó wọn kí wọn fájú ni ọlọ́run bá nígbà náà ọlọ́run ní ọmọ tó yẹ pé ọmọ tí ó ti bàlágà tó ti láàkàyè àtẹrú tẹ̀ máa ń ṣe ọlọ́run kọ̀ gbọ́dọ̀ wọlé náà. وَحِينَ تَدْعُونَ ثِيَابَكُمْ مِنَ الظَّهِيرَةِ ọlọ́run bá ní bọ́ ọjà yìí o ìwọ fún ara rẹ ìwọ ìgbẹ́ lọ́ọ̀ ní bá yàn jà yìí ó ń bọ́ ọjà jà rẹ torí pé ọjà ìmọ̀ sọ pé orí ẹ̀ pé òṣèlú ẹ̀ wọlé láti kúta àwọn táwọn báyìí ní ìsìn máa sọ ọlọ́run bá ní tí wọ́n bọ́ sọ báyìí ní ìsìn ọlọ́run tó ń bọ́ pàtẹ́ ọlọ́run bá yí ọba tí yóò gbàgbé rẹ ni ọlọ́run wà yí nàtàdà ọ̀hún náà sí tí ó bá ti di àsìkò pé wọ́n kí zórí tán wọ́n lọ sùn ni ògbé yìí máa jẹ́ kó dìrọ̀rùn fún èèyàn lágẹ́bí kó lè jí lóru láti yàn náà fìlà inú sísè àwọn bàbá wọn wọn èèyàn fi ṣeré èrèké bá wọn fi ṣeré ó ní ọ̀gbẹ́ tí wọ́n fẹ́ wẹ́ nìkan lọ́nà àwọn alára ó wọlé wá lọ lẹ́yìn zù láéláé kọ́dọ̀ ọ̀lù pé kó tàn fún ọ̀gbẹ́ yóò sùn yóò yóò wọlé fi kèlú láfilé yóò sùn yóò fi dá sùn nígbà wàá jí lásùn yóò kírun àsùn pẹ̀lú wàá fẹ́ máa dá lóyún ọmọdé àwọn olóògùn máa lọ́ bá ti máa ṣe lọ so ni wáyé náà tàbí ọ̀hún náà sì yá àtàkùn nígbà tẹ ẹ máa gbé aṣọ yín jù sílẹ̀ tẹ ẹ bọ́ra yín lẹ̀ mínà zọ irọ nígbà tẹ ẹ bá kírun lásìkò zúrì tẹ ó tóorùn bá mu yanyan tẹ kí zúrì tán tẹ ẹ máa gbé aṣọ yín lẹ̀ tẹ ẹ máa sòdì àṣùwì ọlọ́ni àwọn ọmọ ọ̀gbọ̀dọ̀ wọlé ọ̀gbọ̀dọ̀ àbí kí wọ́n gbá yọ̀ǹda kó tó wọlé wọ́n kàn tẹ́ ẹ bá ti jẹ́ pé ní ẹ̀sìn lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti kírun ìṣá ìtàn tẹ́ ẹ ti parí tẹ́ ẹ ti wá wọlé tẹ́ ẹ ti sùn tó gbà tó kórun nu ọ̀yìnbó ọlọ́run bá ti gbé pé lẹ́yìn irun ìṣá wa òun mọ́ gbogbo ẹ̀ mọ́ra wọn tí ó ti di pé àsùnbà ń súnmọ́ àwọn ìwọ̀n gbọ́dọ̀ ẹ tẹ́ wá fẹ́ wọlé wọ́n tọrọ ìyọ̀ǹda ni ẹ̀mí bá ti sọ láti ìṣá ọlọ́run wọ́n gbọ́dọ̀ tọrọ ìyọ̀ǹda ni ọlọ́run bá ń sábà yẹ bẹ́ẹ̀ pé bá Sàlátù àwòrán lakum. Ọlọ́ni sàlátù àwòrán lakum. Ọlọ́ni ìgbà mẹ́tẹ̀ẹ̀ta yìí lẹ máa sábà jẹ́ pé ẹ máa lè fi jẹ́ pé ẹ lè bọ̀ra lẹ̀. Ọlọ́ni òyòhó yìí ìgbà mẹ́ta ọlọ́ba ti máa ń sọ nìyẹn. Ọlọ́ba wa bá yín gbé òfin wá látọ̀dọ̀ Ọlọ́run náà. Ìgbé kan máa jẹ́ nǹkan tí ó wúlò fún yín. Kó jẹ́ pé àwọn ọmọ yìí náà ẹ̀ tọ́ ọmọ Ọlọ́run ẹ̀ àdábà wọn ọlọ́run sọ pé kú àǹfùsàkó wà áyí kùn náà pé ẹ fún ẹ ẹ ara yín ẹ sọ níbi iná àwọn ará lẹ́yìn ẹ sọ níbi iná tó pé ọmọ ekele nìsọ ọlọ́run ọba ń sọ pé ẹ gbọ́dọ̀ kọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀yin lẹ́sìn kọ́ tẹ́ẹ̀ bá ti kọ́ lẹ́kọ̀ọ́ yẹn èyí lẹ́mọ̀ ìjìyà rẹ̀ wájú ọlọ́run ẹ kọ́ ẹ̀rù yín lẹ́kọ̀ọ́ tẹ́ẹ̀ bá kọ́ lẹ́kọ̀ọ́ yẹn èyí lẹ́mọ̀ ìjìyà rẹ̀ wájú ọlọ́run ó ní àwọn èèyàn lẹ́yìn ìgbà náà sẹ́yà sẹ́lá náà sẹ́yà sọ́yà ìkàlẹ̀ sáàbí aláǹsì òsì sẹ́yà sẹ́lá òsì láyé má àwọn èèyàn ọmọ ajẹ́dọ́ gbọ́ kàtí wọn káyà yìí sí òfin ọlọ́run sì ní tọ́lọ́run bọ̀ parí àyà tó mú kánmọ̀ ní àyà tó fìdí múlẹ̀ tọ́lọ́run bọ̀ parí tó a gbọ́dọ̀ máa jẹ́ kí àyà ọlọ́run bá ká gbìyànjú àti lò bẹ́ẹ̀ bá ti ń lò yóò mọ ليس عليكم ولا عليهم جناح بعدهم ọlọ́run ní lẹ́sà àléékún wàlá àlééhìm jùnà òǹbàdàkùn ọlọ́run á ní kò sí ẹ̀ṣẹ̀ kò sí ẹ̀ṣẹ̀ fún yín kò dẹ̀ ní sí ẹ̀ṣẹ̀ fún àwọn náà lẹ́yìn èlé kò ní sẹ́ṣẹ̀ fún yín kò ní sẹ́ṣẹ̀ fún àwọn náà lẹ́yìn èlé so tẹ́ bá wọlé tì yín láì gbàyọ̀ǹda bìyẹ́rì sísá láì gbàyọ̀ǹda tògbà àwọn ọmọ yín ni wọ́n tògbà àwọn ẹrú yín tẹ́ ẹ máa ránṣẹ́ ni wọ́n sòtún wọlé tì yín láìgbà ọ̀dọ̀ ọlọ́ni ẹgbẹ́rẹ̀ ta yìí ọ̀nà kò ní sẹ́tẹ̀ fún wa sàwọn tó súnmọ́ wa dáadáa lọ́wọ́n bá mú ó mú kí ni o ó mú ìdájọ́ tí wá ọlọ́run bá ti sọ̀tọ̀ àwọn tó jìnnà náà. Tọ̀wà kúnà alaykum ba'dukum ala ba'd. Ọlọ́run tọ̀wà fúnà alaykum ó sọ pé nẹ́sẹ̀ pé àwọn èèyàn yìí ń tọ́ lẹ́kùn wọn máa jẹ́ tó ṣe yí pé wọ́n á máa lọ wọ́n máa bọ̀ lọ́dọ̀ yín ó ti kọ́ mọ̀ pé ọmọ èèyàn ẹrú wọn máa sábà lọ wọn ń bọ̀ lọ́dọ̀ àwọn ṣé ìfẹ́ fẹ́ràn mi jẹ́ ṣé ìfẹ́ nídìí nǹkan kankan máa ń wá ṣé ìfẹ́ nǹkan báyìí àwọn ọmọ wọn fẹ́ yọ ọmọ pa bàbá wọn wọn fẹ́ pẹ̀lú àwọn fẹ́ béèrè nǹkan lọ́wọ́ bàbá wọn títí dàgbàlagbà wọn rí kankan ta wọn fẹ́ béèrè wọn yídá nìyí sọ wà ní títí àwọn ọmọ sanjá àwọn ọmọ alárúbáwá sọlá bẹ́ẹ̀ ọlọ́ni pé kápá kan wọn nígbà náà kọ́ wọn lẹ́yìn eléyìí lẹ́yìn àwọn àsìkò yẹn ni kí wọ́n máa ṣe gbogbo nǹkan tó bá fẹ́ máa ṣe kí wọ́n máa lọ kí wọ́n máa bọ̀ báàbù kún alàbà kápá kan máa lọ lọ́dọ̀ apá kan láì má gbà yọ̀ǹda كذلك يبين الله لكم الآيات ọlọ́run ọba ní báwọn ọlọ́run ọba ti ń ṣàlàyé àwọn àmì wa fún yín nìyí ọlọ́run ní báwa ti ń ṣàlàyé fún yín ní àwọn àmì wa àmì àwọn ọlọ́run ọba ti ń ṣàlàyé fún yín nìyí náà. والله عليم حكيم ọlọ́run ọba yìí ọba dẹ́kun ọba tó ní mímọ̀ ni ǹjẹ́ ìtumọ̀ pé ẹ̀tọ́ wà nù sánmà yìí sì ń bá yín dá tuntun bẹ lórí ilẹ̀ lẹ̀ kẹrin ọlọ́run ọba ọba tó ní mímọ̀ hakeem lọ́lọ́run ọba ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run kò ní ní kẹ́ ẹ ṣe nǹkan kan ó ti mọ̀ pé ikuma wà bẹ́ẹ̀ torí pé ọmọ kọ́ wá dé kó kọ́ wọlé àbẹ́rú kọ́ wọlé kọ́ bọ́kọ̀ àtìyàwó lórí ara wọn ìnira kan ní ó máa jẹ́ fún yín ojú ọmọ àtìyí lọ́kàrà bẹ́ẹ̀ ọlọ́run bá tún ràn yín lọ́wọ́ ni ọlọ́run bá bọ̀ ọ̀jọ̀gbọ́n ìdílé lọ́ọ́ máa fi mú wa bẹ́ẹ̀ náà. وَإِذَا بَلَغَ الْأَطْفَالُ مِنْكُمُ الْحُلُمَ ọlọ́ni wá ìdá bàlágà àtúfà ọ̀rọ̀ tí àwọn ọmọ yẹn tí wọ́n bá ti wá lọ rí ìṣì kí ni àlè ulùmọ̀ tí wọ́n bá ti wá lálà ọlọ́ni tí wọ́n bá ti wá di ẹni lè gbé ọlálà tí wọ́n ti bàlágà tí wọ́n ti bàlágà ọlọ́ni ẹ̀sùn فليستاذنوا كما استاذن الذين من قبلهم. ọlọ́run ní pálí ẹ̀sítàzínù ọlọ́run àwọn tí wọn gbogbo ògbà tí wọn bá fẹ́ wọlé wọn gbọ́dọ̀ máa gbà yọ̀ǹda gbogbo ògbà yẹ́pẹ́ yẹ́pẹ́ àwọn tó ṣáájú wọn náà ti ti bàlágà báwọn náà ti máa gbà yọ̀ǹda gbogbo ògbà wọn fẹ́ wọlé wọn gbọ́dọ̀ máa gbà yọ̀ǹda ọlọ́run ní wọ́n gbọ́dọ̀ máa wọ́n gbọ́dọ̀ máa gbà yọ̀ǹda ẹrú nìkan ni tó ti bàlágà ti bá wọn fún un ní wọn fún un ní gbogbo ògbà lọ́gbọ́dọ̀ ṣe kí ni o lọ́gbọ́dọ̀ máa jẹ́ tí ó máa gbà yọ̀ǹda kò fẹ́ gbà yọ̀ǹda tó bá ti bàlágà tó fẹ́ wọ̀dọ̀ yọ gbà yọ̀ǹda so tí ó bá ti gbà yọ̀ǹda ó ti jẹ́ ẹgbẹ́ tó máa jọ ọlọ́run wa. kàmá sáàdánà lẹ́dínlẹ̀ mi kọ̀bìlì. ó gbogbo jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n ti ṣáájú wọn níbi ìbàlágà àwọn tó ti ṣáájú wọn níbi ìbàlágà báwọn náà ti máa ń wáyọ̀ ǹda pé bá a jẹ́ pé kí wọ́n máa wá yọ̀ǹda tó pé gbogbo gbọ́dọ̀ wá yọ̀ǹda ní gbogbo ògbà tó jẹ́ pé ìyọ̀ǹda tiwọn kò ní pé kò ní gbèdéke fi jẹ́ mi àwáàdì ah, ní gbogbo òṣèṣin wọn gbọ́dọ̀ gbà yọ̀ǹda ọlọ́run gbọ́dọ̀ gbà yọ̀ǹda bẹ́ẹ̀ náà. kàdáníkà yorùbá yìí ló ń lọ wùlákùn àyà tí. ọlọ́run ọba ní ẹ̀rí kàdáníkà yorùbá yìí ló ń lọ wùlákùn àyà tí. ọlọ́run ọlọ́run ọba ń ṣàlàyé àmì rẹ̀ fún wa ọlọ́run ọba ń ṣàlàyé àwọn àmì àwọn àyà rẹ̀ yóò máa ṣàlàyé fún wa kó lè yé wa yékéyéké ọlọ́run máa tún máa pèrè ní kí ni wọn. wallahu alimun hakim. ọlọ́run bá tún ní fífi ọ̀rọ̀ rẹ̀ pé wallahu alimun ọlọ́run bá ti ń ṣàlàyé fún yín ọba onímọ̀ ni gbogbo ohun tó ní ẹ máa ṣe pátá ọmọ pé ń ṣẹlẹ̀ ni ọlọ́run bá yín náà hakim tó wá ní kẹ́hìn ṣe yẹn ó gbé ayé gbé síbi tí ó rọ̀ yín lọ́rùn ni ọba yín ṣe tí ó fi tí gbèsè ayé òkè rọ̀yìn lọ́rùn ọlọ́run bá yín ṣe sílẹ̀ tẹ́wọ́n bá àmọ́ rí nira ọlọ́run bá yín ṣe sílẹ̀ ọlọ́run ọba ọ̀jọ̀gbọ́n ọlọ́run bá náà. والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó wá ń ṣàlàyé fún wa àyà tí wọ́n ń kà fún wa ni sọ fún wa pé obìnrin obìnrin ọlọ́run bá nígbà tó bá wọ aṣọ kan tán kó gbé aṣọ míì lé lórí ayọ̀yẹ̀ àwọn fáwọn sọ pé obìnrin tó bá wọ aṣọ tán ọlọ́run ní kó gbé aṣọ míì lé lórí tí ó jẹ́ aṣọ tó jẹ́ plain ọlọ́run wà lóko wáyé dùn mí náà nìṣà ọlọ́run ní àwọn tí wọ́n ò lè ṣe ayédọ̀mọ́ tí wọ́n ti dàgbà ayédọ̀ wọn lè kíbárì iná kò sí mọ́ nítorí wọ́n ti dàgbà lágbà àwọn náà pè ní kọ́ idù wọ́n ti dàgbà wọ́n ti gbó àá òsì fún wọn mọ́ ọlọ́run ní àwọn obìnrin wọ́n pè ní alikọ̀wá idù alikọ̀wá idù mi náà nìsa ọlọ́run ní àwọn obìnrin tí wọ́n ti dàgbàlagbà tí wọ́n ti di ẹlẹ́gbẹ́ àlọ́kọ kò sí fún wọn mọ́ ọlọ́run nínú alẹ́ ti ìlà ayẹ̀rùjú náà. àlá ti ìlà ayẹ̀rùjú náà nìkan. ọlọ́run tí wọ́n á la ọlọ́run ní àwọn tó ṣe gbé láyẹ̀rùjú náà nìkan. ọlọ́run nínú ọ̀dọ́ tí wọ́n wọ́n ti sọ pé ah, ìgbà tèmi ti lọ àwọn ọmọ tó lùkù lẹ́yìn lùkù láyẹ̀ rí júnà nìkan wọn ò lè ẹ̀sẹ́ di pé àwọn lọ́ọ́ lé ọkọ mọ́ ti ń gbèsè ayé tiwọn ìjẹ́pẹ́ á lọ́ọ́ lé ọkọ ti kó fún wọn ìgbà tí wọ́n ti lọ ìdí wọn tún bí wọn lè dínà ikú ọlọ́wọ́n bá sọ ọlọ́wọ́n bá ní àwọn obìnrin yìí náà. ọ̀lẹ́ ìsàlẹ̀ yìí làjúlá ọ̀nà ayéyọ̀dọ̀ àti àbáwọn. ọlọ́run ní kò sí ẹ̀ṣẹ̀ fún àwọn irú àwọn obìnrin bẹ́ẹ̀ àyà dáná sí ba unna kí wọ́n mú aṣọ wọn kí wọ́n bọ̀ kò sí lẹ̀ fún wọn. àwọn afọwọ́n ni bíi kára ẹgbẹ́ ọlọ́run á ní kí tẹ́lẹ̀ ní wọ́n aṣọ kó lọ́rùn tí wọ́n ní kí máa rìn òun ni. tí wọ́n máa sọ ni pé aṣọ tí wọ́n ń gbé lórí aṣọ wọn gbogbo obìnrin ọwọ́ aṣọ kan tí wọ́n jẹ́ aṣọ ọ̀ṣọ́ rẹ̀ gbogbo kò sí àyẹ̀ tó ti ta kó pé obìnrin ò ní gbé aṣọ kan lórí aṣọ rẹ̀ tó sàrò tó jẹ́ plane aṣọ tí wọ́n máa gbé lórí aṣọ wọn lọ́dọ̀ máa sọ̀rọ̀ ibi ọlọ́run ni kò sẹ́sẹ̀ fún wọn á ń yàdọ́ ọ̀nà sí àbá òun ọlọ́run ni kí wọ́n gbé aṣọ yẹn kí wọ́n gbé kúrò lórí wọn kọ́ mọ́ bójú kọ́ mọ́ ṣe kankan wọ́n kò sẹ́sẹ̀ fún wọn náà. gbọ́yìnrọ̀ mùsàlùmá rẹ̀ já fẹ̀rẹ̀ sí iná. ọlọ́run ní ìgbà tá a ní kí wọ́n gbé aṣọ yẹn kúrò ọlọ́run kì í ṣègbà tí wọ́n fẹ́ jáde pẹ̀lú ọ̀ṣọ́ tí bàbá ìbá tí wọ́n wò yí pé òun ó kò sẹ́ni sọ́wọ́ òun ó kò kiri sọ́wọ́ òun ó kàkíkè òun ó ṣe gbogbo ẹ̀ ọlọ́run ìgbẹ́ gbà sọlẹ̀. pẹ̀lú ti pé kò sàrúgbó ń gánà mu. tó látara bẹ́ẹ̀ ọlọ́run ní pé báyìí kékeré tó bí bá dún ti ṣe ọ̀sọ́ ẹwà kan ó tún padà sára rẹ̀ táyì tó sọ. tó ìyá náà mọ̀ sọ pé àwọn ọ̀kẹ́rẹ́ tó ń so ọmọ tó máa fi ṣe ẹ̀yẹ kí màmá kílẹ̀ ẹ̀ náà fà ń báyìí so àwọn náà máa rí i pé torí pé ó ń sọ̀tọ̀ yẹn àwọn yóò ti máa ti di ìṣẹ̀lẹ̀ lómi ìlú agbẹ́nà àwọn obìnrin ọmọ tó ti dàgbàlagbà ìjọ máa wọ̀ bí nǹkan tí ò ní tó ni wọ́n máa bí kọ́mọ náà máa wọ ṣòkòtò kọ́mọ sí gbogbo ẹ̀ kọ́mọ sí bí ẹgbẹ́ tó ti tán fún torí ẹ̀kọ́ náà tó ọlọ́ni gẹ́rà mùtàmàrìjà. ọlọ́run nígbà tá a ní kó gbé aṣọ yẹn lẹ̀ nígbà tó jẹ́ ipe kò ní í jẹ́ ẹni tó ṣe ipe ó fẹ́ jáde pẹ̀lú ọ̀sọ̀ ọlọ́run gbàdá lánàá ó gbé lẹ̀ sórí bí ẹgbẹ́ aṣọ kẹwàá tí ó gbọ́dọ̀ gbé tó fi bọ́ aṣọ rẹ̀ mọ́lẹ̀ tó gbogbo gbogbo ọ̀sọ́ yẹn kò gbọ́dọ̀ máa sí yẹn nìkan ọkọ rẹ̀ nìkan ni wọ́n máa sí yàn kọ́ máa dáwò ayọ̀ mọ rírì rẹ̀ ni kéèyàn máa dáwọ́ sọ ìyàwó yẹn ayọ̀ mọ rírì ẹ̀ pẹ́pẹ́ nìkan dẹ́ máa sọ̀sọ́ ní fún ẹnìkan wà á rí ìta inú rẹ̀ gan ẹ̀kọ́ inú rẹ̀ máa dùn pé ẹnìkan kò rí tí mo wò yìí à ẹgbẹ́ kí inú rẹ̀ máa dùn. lọ́gbẹ́ gbogbo àwọn èèyàn ló ti rí ìtẹ́ yẹ́yẹ́ kí ni wàá kí wàá nìyí kí náà balẹ̀ jẹ́ kí wàá ní tó wò mà àwọn èèyàn ti wò wọ́n ti wo gbogbo ẹ̀ yẹ́yẹ́ tí wọ́n ti wọ́n ti yàn lọ́nà rẹ̀ wọ́n ti fún máàkì wọ́n ti fún pásmáàkì tí wọ́n bá sàgò náà fẹ́ wá ọlọ́run ọba ọba tó fẹ́ràn àwọn ọmọ èèyàn ní jura wa lọ ó fẹ́ràn wa ó fẹ́ràn àwọn èèyàn jura wa lọ ká máa dágùn nǹkan abáyé kí ni ó sì máa dùn ọlọ́ba fẹ́ràn àwọn ó fẹ́ràn wa jura wa lọ náà. wà á yẹ sáàkì dínà kọ ìrọ̀lẹ́rún. ọlọ́run ní tó bá jẹ́ pé àwọn obìnrin yìí tó bá tún jẹ́ pé wọ́n tún lè máa lo aṣọ wọn náà ọlọ́run bá ní tẹ́ bá tún lè dáàbò so kí wọ́n wò pé á ah, káwọn ó tún máa lọ aṣọ náà káwọn káwọn ó tún dúró dáadáa káwọn kéèyàn kí wọ́n ó tún kórìíra àdọ̀tí sọmọsọ pé ẹ̀yin kan sọ pé àmọ̀mọ́ bò ní tó ní tó tún dáa jù náà ní pété kí wọ́n bá tún lè jẹ́ pé àwọn fẹ́ kórìíra àdọ̀tí tó wọ́n tún gbé aṣọ yẹn wọ̀ ọlọ́ni khairul la. ọlọ́run ló tún lóore fún wa ọlọ́run ni olótún dáa jù fún wọn náà. wọ́n mọ̀ sẹ́mi ìrọ̀lẹ́ àlẹ́. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ń ṣàlàyé fún wa pé òun ọlọ́run ọba sẹ̀mí olùwù ọba tí ń gbọ́ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ orílẹ̀ ayé ni sọ̀rọ̀ mi jẹ́ pé ọlọ́run bá ń sòfin fún wa káṣí bá a dáhùn pé ń gbọ́ gbogbo tí ń ṣẹlẹ̀ orílẹ̀ ayé ọlọ́run fi ń ṣàlàyé lẹ́yìn ọlọ́run bá ń mọ gbogbo ẹ̀ pátá yẹn yẹn ọlọ́run ni ọba àlímù lọ́wọ́ ọlọ́run ọba tó ní mọ̀ lọ́wọ́ sọlọ́wọ́n bá ọba tí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ní kálíbà dáàmà dáadáa sókè ọlọ́mọba kó sọ́dọ̀ nǹkan ní kọ̀ọ̀kan wa kọ́lọ́njá ní tẹ̀lé tiẹ̀ torí bẹ́ẹ̀ náà ni òórí wà ètí agbọ́bọ́lọ́ ní gbèsè ọlọ́mọba ọlọ́jọ́ wọn àti aṣọ àtẹ̀lé náà tẹ̀kọ́ kọ́lọ́njá ní fún ọjọ́ ọlọ́mọba ṣùgbọ́n kálọ́ ọ̀gá sunday ṣẹlẹ̀ láyé láyé láyé Now, this one, two. Ah, ìbéèrè ni pé àwọn ọlọ́ jẹ́ ọkùnrin tó ẹgbẹ́ wọn ní yàrá tí wọ́n lọ́tọ̀ àwọn ọmọkùnrin wọn tí àwọn náà lè wọlé pé kò jẹ́ pé bóyá ìyàwó ìwọ́n wọn wọ̀ pẹ̀lú wọn tí wọ́n lè wọlé àtẹnika àti bóyá wọn pé bàlágà ni àwọn àti bàlágà ìbéèrè ni náà sọ̀rọ̀ láwọn nǹkan tí a ti ṣàlàyé sí ẹ̀yìn náà fún wa náà ní ìfẹ́ yìí sẹ́yìn bá ní yàrá tiẹ̀ síyàwó èèyàn ní yàrá tiẹ̀ èèyàn fẹ́ wọlé síyàwó èèyàn àtàlàyé fún wa náà lẹ́yìn pé a ṣe àwọn sáìn kan tó jẹ́ pé a sì jẹ́ ìyàwó náà mọ̀ pé ẹnìkan ń bọ̀ ní ojú ọ̀nà so tó ẹgbẹ́ yóò máa jẹ́ àwọn sáìn tó ti máa mọ̀ pé àwa náà ni à ń bọ̀ ká tó wọlé síyàwó wa so ìyàwó àlọ́dọ̀ èèyàn kò sí àwọn ọlọ́dọ̀ èèyàn kan ní òfin tá à ń sọ yìí so àwọn ọmọ wa tí wọ́n bá wọlé tiwa so á lè wà lẹ́dẹ́ tí ó sì sí ìbẹ̀kan lára rẹ̀ fẹ́ pé ó kàn dàtọ̀ bóra ni ó yìí ti sùn lọ bó yìí sùn lọ ni aṣọ kó lára rẹ̀ ọ̀run àwọlé kò ṣe é ti gan láwọn àsìkò ni bá ti sùn lọ́rọ́ so tàtàrà bẹ́ẹ̀ ni ọmọ ti nǹkan tó ṣe é pé ojú ọmọ ti bàbá gan náà tó bá ikú ẹni tó bá lójú tì so now. now so kò sí pé mi mọ́. الحمد لله بارك